amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa yẹn lólùfẹ́ wa káàkiri tẹ̀wọ̀n wà á kí yín ẹ̀yin Star Times ní Nàìjíríà ń bí ní ìlú Èkó ní Ìbàdàn l'Ákúrẹ́ káàkiri akínyín ẹ̀yin tẹ̀wọ̀n wà ní orí ẹ̀rọ ayélujára náà nílùú Amẹ́ríkà United Kingdom ní Canada káàkiri akínyín lágbára Ọlọ́run gbogbo èyí tó ń fẹ́ lọ tó ń fẹ́ bọ̀ kò ní fẹ́ dé ọ̀dọ̀ wa ṣàlàáfíà ọmọ yín náà ni àbúrò yín náà ni Èjìrẹ́ Òyìnlá eh, ètò tẹ fẹ́ràn ètò àgbààgbà eh, òun náà la tún mú wá sí ojú ìwòran yín lẹ́nu máa ń sọ fún yín pé àwọn àgbààgbà pọ̀ àmọ́ àgbààgbà tún yàtọ̀ síra wọn níbi tá a wà lẹ́nìí àgbààgbà yẹn mo lè máa fà á lọ àgbààgbààgbààgbààgbààgbààgbààgbààgbà torí wípé ọ̀dọ̀ màámi tí mo wá lẹ́nìí ó tún wá jẹ́ kí ni mo jùlọ torí pé Eh, èjìrẹ́ làwọn náà eh, wọ́n tún wá jẹ́ Táyé Olúṣẹ́rí kó tún ti wá ó wọnú ra wọn yàtọ̀ sí yẹn eh, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí màá máa béèrè lọ́wọ́ wọn lénìí ọ̀pọ̀lọpọ̀ nínú èmi náà kà ni mo dẹ̀ béèrè nítorí pé gbogbo nǹkan tó ti gbé ṣe hmm, àwòtẹ́ ti dáyé tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí ẹ jẹ́ yàtì sọ fún yín so èmi náà fẹ́ kọ́gbọ́n máa tẹ́tí ni máa kọ́gbọ́n máa dì í mú èmi náà lè ṣe kí ni màá lè fi sápò mú yọ lé torí pé ìyá táwa báyìí ah Eh, ọlọ́run gbà fún wọn hmm, iṣẹ́ tí àwa ń ṣe yìí àwọn náà ń ṣe eh, orí ìtàgé wọn ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n mo lè má kà á lọ eh, ẹ ti mọ̀ ọ́ pé ta ni mò ń sọ tẹ́ sọ pé jì ń pé táyé lolú ni wọ́n màámi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Mrs Táíwò Ajayi Lycett màámi òkè yín mà. ǹlẹ́ o olóòkọ mi ò jíra aráàṣọ òkú ẹdún jọ bí orí igi <laughs> ilẹ̀ ẹ ṣe púpọ̀ o ẹ kọ́ àròtì wa o ẹ ṣeun inú mi dùn láti wá bá yín lénìí láti wá bá yín sọ̀rọ̀ ṣàráyà ṣe ń jẹ ṣe ń mu ṣe ń gbúrò ilé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà ní àjò ṣe ń gbúrò ẹ máa wò wá o ẹ máa ẹ máa ẹ máa tọ́sí fún wa ń bì báyìí o pé kí la ti ń ṣe o kí ló ń ṣe wa o ṣe mọ̀ pé ìlú le o gẹ́gẹ́ báwọn onípíjìn ṣe ń ṣe ground náà level o. ẹ ṣe màmí ẹ wá nǹkan fìdílé bàbá màmá ẹ pẹ̀ ọmọ yín náà torí pé kí ni ẹ máa kọ́ ọgbọ́n ẹ tún máa ṣe fàájì ẹ tún máa nẹ́rìn bí kẹ́gbẹ́ sọ pé tọ́pọ̀ sọ pé ó pọ̀ màmí ni ẹ jẹ́ àbẹ̀rẹ̀ torí ibi tá a máa yà ó pọ̀ gidigidi gan màmí ọmọ èkó ni yín mà àmọ́ mọ̀ pé bí tẹ́ tán sí ẹni bí tó mẹ́rin márùn tẹ́ tó ń fẹ́ kẹ́ mọ ibọ̀ wọn bí tẹ́ tán sí yẹn kọ́ ara lè mọ̀ gangan. Ah, àwórì àwórì lèmi ajékujègbè mo bá wọn tó ń dùn mọ́ ta ilé ẹ̀sìn Holy Trinity Church tó wà lébùté èrò yẹn bàbá ìyá mi ló kọ́ àwọn ògùnmọ̀dẹ̀dẹ̀ ògùnmọ̀dẹ̀dẹ̀ kò yá. Yeah Eh, ní aláùsá ìyá aláró ìyá bàbá mi oko oko bí oko oko ẹ oko bí ìyá aláró nìyẹn ibi aláùsá wa yìí eh, àwọn aláùsá <laughs> eh, ọgbà àbúrò mi ni ọba tó wà lórí oyè tá a ṣẹ̀ṣẹ̀ yàn báyìí báyìí tó kú náà àbúrò mi ni bàbá tó kú tó jẹ́ àkọ́kọ́ ọgbà nígbà yẹn bàbá yẹn ló gbẹ̀bí mi hmm. ṣá aláwùsá ṣọgbà ọ̀tà gangan alára hmm. mo bá wọn tán bẹ̀ hmm. so gbogbo ìtàn gbogbo wọn ti pín kélekèle tẹ́lẹ̀ ọ̀tà wà lógùn state tẹ́bì kan wà níbì kan gbogbo kọ̀ọ̀kan náà nílẹ̀ ìtẹ̀dó tẹlẹdo àbí kílẹ̀ tí ń pè tẹlẹdo àwórì ni àwọn àwórì la ní bíbá indigenes kan náà ń pè bá mi mo bá ṣe ń pè ní yorùbá àwa la ní bíbá ọmọ ọmọ onílẹ̀ ni mí. mọ́mì tí a yẹ pé kò síbi tẹ̀sí lè talẹ̀ lẹ́kọ̀ọ́ yìí nìyẹn o. kò sí ṣùgbọ́n gbogbo táwa àwórì dẹ̀ ń ṣe ni à ń talẹ̀ àfi ń gbéyàwó hmm. àwa à fún àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ a nìkan lọ sílé àti kàwé òun ló ṣe jẹ́ pé gbogbo àwọn ìjẹ̀bú àwọn ìpẹ́ àwọn kìnìún àwọn náà gba gbogbo àwọn lọ́gbọ̀ èkó ọmọ ọmọ ọmọ àwórí mélòó ló wà ní gọ́fọ́mẹ́ǹtì èkó àwọn ọmọ àwórí mélòó ló wà ní àti ìṣèlú èkó kì í dẹ̀ ṣẹjọ́ wọn ẹni tó bá téèyàn bá dájú ẹ̀ lẹ́ni tàlùbọ̀ àkówọ̀ náà àbí àbí bẹ́ẹ̀ kọ́ là ń sọ ṣùgbọ́n yá àwa la ní àwa la ní ilẹ̀ adẹ yìí ń bọ̀ àlọ́bì kankan àlọ́bì kankan. ẹ ṣe mẹ́rin pé ibi tí màá mi tàn sí ó pọ̀ àwọn gangan gangan ni ọmọ onílẹ̀ àmọ́ mọ̀ kí màmá ò àmọ́ òfin yẹn ṣe owó òkè ni màmá lọ a sì máa débẹ̀ náà mọ́mí mo fẹ́ mọ̀ ń pa ṣókí nípa bàbá àti màmá yín ní ṣókí mà ẹ bá mi sọ díẹ̀ ń pa wọn mà bàbá mi gẹ́gẹ́ bí mo ti sọ àwọn ọmọ bàbá bàbá tèmi ewu tútù ibi tí bàbá ibi tí bàbá bàbá mi ti wá bàbá mi ńgbà tèmi sọ pé mo ń ṣe iṣẹ́ orí ìtàgé tí mo tí àwọn ó dàbí pé àwọn ẹ̀gbọ́n mi kan wọn wọn fi ara sí wọn fẹ́ kí n ṣerú ẹ̀ torí pé ṣe mọ̀ ń kan àwọn wọn á rò pé àwọn ọmọ tó ń ṣerú iṣẹ́ tèmi ń ṣe àwọn ọmọ oníranù ni àwọn ọmọ tó ní kàn ṣe ni mo wá lọ bá bàbá mi nígbà ayé bàbá mi bàbá mi bàbá mi ọ̀mọ̀wé ni ọ̀mọ̀wé dáadáa ẹẹ eh, ara àwọn àwòrí tí wọ́n tó ń mọ̀wé gan eh, kan tó kú pàápàá chief accountant marine tó di Nigerian Ports Authority ń sẹ́yìn ni bàbá mi wọ́n máa ń gbé wa káàkiri àwa ni ọmọ Nàìjíríà gangan gangan torí pé wọ́n máa ń wọ́n máa ń transfer wọ́n máa ń ní káwọn bàbá wa kán lọ ṣiṣẹ́ ní bíbá kán lọ ṣiṣẹ́ níbẹ̀ yẹn kán lọ ṣiṣẹ́ wọ́n gbé bàbá tiwa lọ sí Port Harcourt Port Harcourt èmi dàgbà sí Port Harcourt títí èmi àti Kẹ́hìndé mi tá a máa fi di ọmọ ọdún mẹ́wàá ká tó padà wá sékòó Port Harcourt là wà ká tó wá padà wá sékòó ńgbà tá ńgbà yẹn gan lára àti ẹ̀gbọ́ Yorùbá ká sọ òyìnbó ká dẹ̀ sọ Ìgbò ni ọmọ Ìgbò ni wá ẹ ṣáàlì ọmọ Ìgbò ni wá ńgbà yẹn ká tó wá padà wá sí Èkó ńgbà tá máa fi dé ọmọ ọdún mẹ́wàá ṣá bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ sí lọ sí school Mount Carmel Convent School ní Èbúté Mẹ́ta ṣe mọ̀ pé Èbúté Mẹ́ta méjì ló wà ìkan east ìkan west Èbúté Mẹ́ta west ni àwọn bàbá àtìyá mi ibẹ̀ ni wọ́n lọ́n jókòó sí ibẹ̀ náà bí wá sí ibẹ̀ náà ni wọ́n ti máa ń transfer àwọn tán bá transfer àwọn tán bá tún gbé wa padà tó padà síbẹ̀ ibẹ̀ ibẹ̀ la wà ká tó wá máa lọ sí school láti Mount Carmel Convent School ni mo lọ sí Methodist Girls High School ní Yaba you know, uh, mo mọ rántí pé a máa ń rìn láti Ondo Street West yẹn tó já sí Apapa Road láti máa lọ sí Costain a máa ń rìn láti ibẹ̀ twenty seven Ondo street west náà bí èmi pẹ̀lú Kẹ́hìndé sí a máa ń rìn láti ibẹ̀ kọjá railway compound yẹn bọ́ sí òdì kejì bí Yaba láti lọ sí school ètò síbẹ̀ ní Mount Carmel wà ètò síbẹ̀ ní Yaba náà ló wà so ẹsẹ̀ la máa fi rin gbogbo ẹ̀ gbà. kò sí mọ́tò ń gbà yẹn kò sí dáńfọ́ àbí nǹkan kan gbà. mọ́tò wà bàbá tiwa gan alára ní mọ́tò. Mm ẹ tún fẹ́ sọ̀rọ̀ míì nìyẹn ńgbà yẹn kò sí ẹ máa fẹsẹ̀ yín rìn lọ sí skul wọ́n tọ́ wa gan ńgbà yẹn kì í ṣe ń sàn tẹ̀yìn ṣe ń sàn ọmọ yín ò gbọ́dọ̀ fẹsẹ̀ rìn ẹ máa gbé wọn lọ sí skul ẹ̀yin ẹ wá lọ tọ́ba tá tún ṣe tán ẹ̀yin àtún lọ gbé wọn àwọn ọmọ ò fẹsẹ̀ rìn wọn ò mọ nǹkan kan wọn ò ní agbára láti mójútó ra wọn láti tọ́jú ara wọn. wọ́n mi ẹ̀ ní skul bus àwa ní skul bus ń sìn mọ́. ìyá ẹ̀ náà ló ń jẹ yín yìí lẹ́ ń jókòó school bus you know nígbà yẹn àwa pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa la máa rìn tá a bá ń lọ sí iléèwé ńgbà yẹn torí ńgbà bá ń bọ̀ bí báyìí náà ni lẹ́yìn aago méjìlá kan oòrùn ti máa wà lókè rẹpẹtẹ máa wá á fún wa ní fìlà tó fẹ̀ báyìí tá a máa dé torí kóòrùn má ṣe wá mo rántí gbogbo kinní wọ̀nyí ara ara yẹn náà ni bí n bá múra ń sẹ̀yìn tí n bá tó bá rí mi tí n bá múra tó òyìnbó tí mo gbé tí mo náà kì í fìlà mọ́ <laughs> wọn á lérò pé nítorí mo lọ lo òyìnbó ni mo ti bẹ ni mo ti kọ ni mo ti kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ bíbà ẹ̀ ni ara nǹkan mi àléébù tá tún máa ń ṣe tá tún ní bíbà ẹ̀ nìyẹn ẹni gbogbo nǹkan tó bá ti dàbí ìpò da ó fáyìn ó ṣe wọn á lo òyìnbó ló fún wa òyìnbó ìgbàta lọ lóyìnbó ni wọn là ń ṣe ètò lóyìnbó èmi máa ń sọ fáwọn èèyàn pé àwa ti lajú nígbà táwọn òyìnbó yìí tán yìí ń wọ́ ńlẹ̀ wọ́n ti kọ́ àwọn bọ́n ṣe tọ́ wa ni a lọ sílùú òyìnbó a tún lọ kọ́ mọ́ nǹkan tán kọ́ wa ń bì báyìí ni ṣùgbọ́n àwọn tí àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tó ń sọ ọmọ lánìyọnu ni ọ̀rọ̀ wa nígbà táwa ń lọ léèwé wọn bàbá wa ní mọ́tò wọn torí ẹ̀ sọ pé ọkọ̀ọ̀kọ̀ gbọ́dọ̀ gbé wa dé skul ká tó dé bó ṣe ń tọ́ ọmọ nìyẹn kò tẹ̀sí pàtà wá dẹ̀ wá rò pé ẹ̀ẹ́dẹ̀rẹ̀ bàbá wa dẹ̀ ní mọ́tò mọ́ dẹ̀ wá gbé wa lọ àwọn wo ló fẹ́ bá sọ̀rọ̀ yẹn kò tiẹ̀ àti ẹ̀rọ orí ń pa ẹ̀ gbogbo wa mọ̀ pé bàbá ti jí mò ń wò ó lénìí bí mo ṣe wà eighty kí láti ń pè eh, àádọ́ta àbí kí lóru yeah eighty years ni mí mo ti mú gbalẹ̀ mo ti gbalẹ̀ ó ti mọ́ra adélùú òyìnbó gan alára ẹrù ò bà wá tòró ti mọ́ra láti ṣe léè fún mi ṣe léè fún mi ṣe léè fún mi ṣe léè fúnra ẹ̀ tẹ́ ẹ bá ń ṣe àwọn ọmọ yín bẹ́ẹ̀ yẹn <laughs> ẹ ní wà pẹ̀lú wọn gbogbo ọjọ́ ayé yẹn wọn ẹ lè wà pẹ̀lú wọn láéláé ta lẹ fi jọ kò séèyàn kan gbogbo wa la máa dé la máa lọ kí ló wàá máa ṣẹlẹ̀ sáwọn ọmọ yín àwọn ọmọ tẹ lérò pé ńsẹ̀yìn o ẹ fẹ́ràn wọn gan-an ìyẹn lẹ ṣe ń tọ́ lẹ ṣe kí lẹ ṣe fi ń bà wọn jẹ́ náà ni ẹ̀ ń kẹ́ ẹ rò pé ẹ̀ ń kẹ́ wọn. a ti jí làárọ̀ mò ń wò mo láwọn ọmọ kéékèèké ń bí báyìí a ti jí làárọ̀ ká tó lọ síléèwé àti gbá gbogbo rẹ̀ àti a ní omi nínú ilé indoor plumbing tá a ní sẹ́yìn a máa lọ sí pọ́ǹpù níta níta eh, oríta mẹ́ta gbogbo wa àwọn ọmọ kéékèèké la máa wà ńbẹ̀ la máa pọnmi àti pọnmi sí gbogbo gbogbo àti pọnmi síbẹ̀ èrè ẹ̀ là ń jẹ láàyè báyìí so àánú gbogbo yín ṣe mí ẹ̀yin tẹ̀lé ń kẹ́ ọmọ torí ọlọ́run ti ìyà tó jẹ mí ò ní jẹ ọmọ mi <laughs> wọ́n fi àjẹ wá wọ́n tọ́ wa ni ká bá lè ká lè dá dúró lórí ẹsẹ̀ ara wa nígbà tá a bá dàgbà. òun lè gbọ́ lẹ́nu màmí ẹ̀ mo ti sọ pé ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀ wá nǹkan fìdílé torí pé yàtọ̀ sí pé a bá mọ́mì sọ̀rọ̀ nípa iṣẹ́ wọn nǹkan nǹkan ṣe yẹn ẹ̀ wọn nǹkan wà tẹ̀yìn òbí fúnra yín tẹ́ má dì mú òun lárẹ̀ láti bẹ̀rẹ̀ kí èmi tẹ̀fẹ́ kí mọ́mí yà síbẹ̀ yẹn nígbà tí yà síbẹ̀ yẹn ni pé ẹ tọmọ yín torí kí ni torí ọjọ́ alẹ́ mọ́mẹ́dé sọ̀rọ̀ ń pa dáàdì ẹ bá mi sọ ń ṣókí ń pa mọ́mí yín fún ara ilé kan mọ́. ẹ̀yà wa adúmáadán ó gba ó fìrè gbọ̀n báyìí ni màámi nílùú òyìnbó mo máa ń sọ fún wọn bá ní ìyá mi kọ́ màá ní ìyá mi ó ọlá adúmáadán bẹ́ẹ̀ ló dún tó ń dán ẹ̀ rí kí la ti pè àwòrán wọn nínú ilé mi ọmọ olówó ọmọ lọ́nà ni ìyá tèmi tó wá fáwọn àwòrí àwọn wá láti ibi ìjẹ̀ṣà ní iléṣà àti wá bíbá ìtàn wa tẹ̀ bíbá ìdò àwọn bíi dàrọ́ṣà bàbá bàbá ìyá mi yẹn àwọn ẹgbẹ́ àwọn time àwọn dàrọ́ṣà wọn nìyẹn àwọn náà kọ́kọ́ tó kọ́kọ́ ń lo ẹṣin àti carriage kan tó gun mọ́tò gbogbo wọn yẹn àní ìyá mi ó wà lára àwọn obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ lọ ṣiṣẹ́ tó lọ bọ́ òyìnbó ṣiṣẹ́ ní Èkó yìí so àwọn tó kọ́ tó kàwé tó ṣe so káwa tiẹ̀ tó ìyá wa wọ́n tọ́ wa wọ́n kọ́ wa ń wè wọ́n kọ́ wa ní everything wọ́n tún kọ́ ọmọ wọn ọmọ wa anyway Eh, màmá mi obìnrin bí ọkùnrin nìyá nìyá wa fìrègbọ̀n ó burú bíi hmm. èmi gan alára eh, kò síjọ́ tí máa jí báyìí tí ìrántí ìyá mi wọ́n na ṣége sí mi lára wọ́n á máa wá wò pé kí ni ṣe tán ìjẹ́ ìyá yìí ló bí mi òun ló bí mi ẹni tó bá fẹ́ kí tó bá fẹ́ kó rí ọmọ ẹ̀ dáa o ò lè kẹ kó máa ṣe ràndànràndàn wàá wàá fọwọ́ tó le mu kó ba lè rọ̀ fún ní lọ́jọ́ ọ̀la bẹ́ẹ̀ ni màámi màámi jókòó sílé ọkọ ẹ̀ ó tọ́jú àwọn ọmọ ẹ̀ wọ́n mọ̀ pé àwọn iṣẹ́ táwọn gbà ni pé táwọn kọ́ àwọn ọmọ wọ̀nyí wọ́n gbọ́dọ̀ yege lójú wọn wọ́n dẹ̀ ṣiṣẹ́ àwọn obìnrin nìwọ̀nyẹn. wọ́n dẹ̀ fi jọ ọmọ olówó ni wọ́n. ọ̀ ọ̀ wá fìyàn ṣe o nígbà tó wọ́n wà nílé ọkọ pé wọ́n wá fẹ́ àwọn tí wọ́n jẹ́ tí wọ́n kàwé tí wọ́n ṣe kinní kan tí wà lérò pé wọ́n àwọn èèyàn náà sọ fún àwọn àyè pé wọ́n á ṣègbéraga sí wọn ìyá tèmi kọ́ nìyẹn pé ó kù díẹ̀ káàtó wọn nídìí nǹkan màmá máa ṣe ń jẹ mo máa ń wà àwọn kọ́nsẹ̀n bó bá ní ṣe ń jẹ wọ́n rò pé ti wà beneath wọn wọ́n ti rò pé kì í ṣe nǹkan táwọn lè ṣe nìyẹn kì í ṣe nígbà àwọn ti màmí tó bá jẹ́ pọfọ́ọ̀fù ló máa dín kó ba lè ní owó díẹ̀ díẹ̀ ni màmá máa ṣe bá jẹ́ wọn máa lọ sí oúnjẹ fún àwọn kan ní skúlù ni màmá iṣẹ́ màmá mi ni so èmi kọ́ wípé kéèyàn kan máa jókòó kó fọwọ́ tẹ́wọ́ kó máa ṣe mo máa sọ̀rọ̀ tó jẹ́ pé bóyá ẹ̀ kì í gbọ́ lórí tẹlifíṣàn yìí o àmọ́ obìnrin kan mo máa ń rí àwọn míì tó ń dàbí èèpà kò dáa kí n sọ náà ni Yorùbá máa ń pè wọ́n lálàbọ̀ odó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa tó ń ṣe nìyẹn wọ́n á kàn jókòó ọkùnrin yẹn ló gbọ́dọ̀ máa máa ṣe bẹ́ẹ̀ kọ́ làwọn obìnrin àwọn ìyá wa ṣe rí àwọn ìyá wa ń gbé àwọn bàbá wa ni igi náà ń ṣe lọ́wà lẹ́yìn wọn mo gbogbo àwọn tí mo lérò tọrọ pa àwọn àti mo tèmi wò ń sẹ́yìn ọkùnrin náà ń wò ó gbọ́dọ̀ gba ṣọ́ọ̀bù fún mi ó gbọ́dọ̀ ra ilé fún mi ó gbọ́dọ̀ ra mọ́tò fún mi ó gbọ́dọ̀ ṣe kinní kan fún mi kí lẹ̀yin ń ṣe nígbà táwa nígbà táwa ń dàgbà tá a bá ní pé wàá ọkọ tó fẹ́ fẹ́ ẹjọ́ máa bẹ̀rẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ máa palẹ̀ mọ́ ìlọsíwájú yín ẹ̀yin méjèèjì ni. Mm kì í ṣe pé nísànyí ò lè fẹ́ ọkọ àfi tó bá ti nílé tó bá dẹ̀ ti ra mọ́tò àwọn obìnrin máa máa wù ẹ́ pé ẹ̀ ṣó ti ní mọ́tò tó bá ní mọ́tò ò kì í ṣèyàn ìyẹn ò kò bọ́ sí i mi ò dẹ̀ lè bá wọn wí kí ló ṣẹlẹ̀ àwa la tọ́ wọn. ohun tá a fi tọ́ wọn òun là ń rí sẹ́yìn ló ṣe jẹ́ owó ni àwọn èèyàn wọ̀nyàn mọ́ tó bá ti lówó kì í ṣèyàn la ṣe ń wáwó lóríṣiríṣi ọ̀nà. kò sí wọ́n bá ní kán tàyà wọn wọ́n á tàyà wọn fún owó ẹjọ́ wa ni àwa la nẹ́bi yẹn àwa òbí wọn la lẹ́bi yẹn àwa òbí wọn wọ́n fọyàn ṣòwò wọ́n fọyàn ṣe kínní kan yànjọ yànjọ àfẹ́sọ́nà ẹ wàá ló fẹ́ lòun nídìí owó wàá fi ṣòwò ah ọ̀gá owó owó owó owó nìkan nígbà tó ń tọ́ àwa tó bá fẹ́ lówó wà á ṣiṣẹ́ ni wà á ṣiṣẹ́ ni káàtá yá you know iṣẹ́ lóògùn ìṣẹ́ kọ́ náà ń pè iṣẹ́ lóògùn ìṣẹ́ kí ni ó ṣe yàtọ̀ ń sẹ́yìn kí ni ayé ṣe yàtọ̀ ń sẹ́yìn kò yàtọ̀ náà kò sí ìyàtọ̀ ńbẹ. mọ́mì ẹ jẹ́ ń bèrè lọ́wọ́ yín nípa ìtẹ́sọ́ pé bọ́ ṣe tọ́ yín yẹn ń pé ẹni ìyá yín wọ́n dá sẹ̀ríà fún yín dáadáa lóde ìsẹ̀yìn wọ́n máa ń sọ pé èèyàn ò gbọ́dọ̀ ná ọmọ ọmọ sì ń pé ó ti yàtọ̀ ń pé èèyàn máa bọ́ ọmọ sọ̀rọ̀ ni mo fẹ́ gbọ́ látẹni mà kí lẹ fẹ́ sọ sí tó tó kárí yẹn sí pé àwọn ah, ọ̀nà ọmọ o ó máa pè é bá sọ̀rọ̀ ni ó máa ṣe kí ni fẹ́ kẹ́ sọ sí mà. méjèèjì náà ń wa tọmọ bá tó bá jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ná ọmọ wa ná ọmọ ni ó tu àwọn ẹyin mo mọ̀ pé ó wà nù kòránì ó dẹ̀ máa wà nù báíbùlù pé pé kò tọ́mọ yẹn pé má gbàgbé igi láti tọ́ o gbọ́dọ̀ já láyà kó bá a mọ̀ tó bá tọ́mọ yẹn bá jẹ́ ọmọ tó rí tó lérò pé ó ń gbọ́ ó ó ó yẹ nǹkan tó ń sọ fún máa bá a sọ̀rọ̀ wàá máa bá a sọ̀rọ̀ níbo tí nǹkan kan míì máa wà pé tọ́mọ yẹn bá kọjá àyè ẹ̀ o gbọ́dọ̀ sọ fún un pé eléyìí ò bójú mu o ò lè ṣe eléyìí yìí mọ́ ń bí báyìí kò dẹ̀ sẹ́ni tó ní agbára yẹn kò sí ẹni tó ní àyè yẹn tí ò bá ṣòbí ọmọ èmi ò sí láyè pé o gbọ́dọ̀ ná ọmọ má kàn jẹ́ kó jẹ́ nínà nínà torí tó bá kàn ná ọmọ o máa sọ di pé o máa bíràn gan mọ́ ẹ lọ́wọ́ a sọ pé tó ń bá ṣe kí ló máa ṣe sọ máa nà òun náà ní ìyẹn ò dáa but méjèèjì la gbọ́dọ̀ ṣe á dẹ̀ nígbà kan tíwọ náà máa mọ̀ torí òbí yẹn náà bá pé pé eléyìí a máa jókòó a máa sọ̀rọ̀ ni kì í dẹ̀ ṣe nínà àti bíbá sọ̀rọ̀ ọmọ yẹn láìka ice cream ọmọ yẹn fẹ́ lọ sùn láago mẹ́wàá ó dẹ̀ yẹ kó sùn láago mẹ́jọ tó bá ṣẹ̀ lọ sùn ó ti bá wí nìyẹn nítorí òun fẹ́ dúró wàá gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ kó bá a mọ̀ pé tóun bá fẹ́ máa ní àǹfààní kan òun òun ó gbọ́dọ̀ máa ṣe ìyẹn náà wà so ẹran méjì ni mo fún ẹ ohun tí mo ṣe ń sẹ́yìn mi ò mi ò ráyè ẹ̀ o then tó tó bá máa tó bá fẹ́ mọ̀ pé o máa máa gba ìran méjì bákan ló máa ló máa wà òyìnbó ní kò sí free lunch bẹ́ẹ̀ mo sọ fún yín pé ẹni pé èmi tí mò ń bá màá mi sọ̀rọ̀ ọ̀gọ̀ èmi gan ti ń rí ẹ̀wọ̀n nǹkan méjì mẹ́ta ẹni gan ti à lè parí àkọ́ra ṣe apá kìíní lè ní torí ibi tí ibi tèmi àti màá mi ń lọ yẹn ibẹ̀ yẹn ẹni bó ṣe ṣe ń fún wa ẹ̀yà máa mú sápò kẹ̀dẹ̀ máa dúpẹ́ kẹ̀dẹ̀ padà dúpẹ́ lọ́wọ́ màmá náà bó ṣe rọra fún wa jẹ màá mi ṣé ẹ̀yin lẹ fẹ́ ṣe adájọ́ lọ́ọ̀yà ni àbí ọ̀hún òbí yín ló fẹ́ kẹ́ ṣe tó fi wá di pé ẹ di eléré orí ìtàgé màmú fẹ́ kẹ́ ẹ báwo nìyẹn ṣe jẹ́ mo rò pé ẹ fẹ́ lọ ṣe iṣẹ́ lọ́ọ̀yà ni ẹ fẹ́ ẹ débẹ̀ ló wá di pé ẹ bẹ̀rẹ̀ sí báwo ló ṣe jẹ́ mà. lọ́ọ̀yà ni mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí mo dé ìlú òyìnbó òun lówó tí mo máa fi ṣe lọ́ọ̀yà mo bẹ̀rẹ̀ sí lọ mo bẹ̀rẹ̀ sí lọ kọ́ iṣẹ́ iṣẹ́ àti typist mo bẹ̀rẹ̀ sí kọ́ṣẹ́ mo wáṣẹ́ mo ríṣẹ́ mo wà ní civil service. wọ́n mẹ́ẹ̀ má bínú kó tó di pé ẹ dé ìlú òyìnbó ń fẹ́ kẹ́ sọ díẹ̀ ìgbà yẹn báwo ni àti lọ lóyìnbó ń gbà ẹ ṣe mọ̀ pé ìyẹn ló gbáyé kan sìn àwọn èèyàn kan para wọn lóyìn báwo ló ti jẹ́ gbà yẹn ṣé wàhálà fisa pọ̀ tíkẹ́ẹ̀tì nǹkan nǹkan mo fẹ́ kẹ irú àwa tá à mọ̀ gbígbà yẹn ṣe rí kẹ tún fún wa náà ká kárìdì mú mà. ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́ bọ̀ èyí tí gbogbo èèyàn tó máa ta lé wọn tó máa ta ìyá wọn tó máa ta gbogbo wọn láti lọ ìlú òyìnbó yẹn èpè burúkú la la gbé dání nígbà yẹn kò sí ilé àti kàwé púpọ̀ níbí báyìí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ wà tán fẹ́ kàwé torí pé òyìnbó ti ṣe pé tó bá mọ̀wé náà máa fún ẹ níṣẹ́ so wọgbà yẹn ló máa tó bá jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ architect tó jẹ́ accountant tó bá ní gbogbo àwọn kinní wọ̀nyẹn ni mo máa rí iṣẹ́ so wà á lọ sílùú òyìnbó bóyá ọjọ́ ọdún mẹ́ta wà á fi kàwé tó bá dé tẹ bá rí wọ́n máa máa ṣọ wọ́n máa gbàlù láti lọ pàdé ẹ pé ó dé béèrè lọ́wọ́ àwọn èèyàn tó mọ̀ ń gbà yẹn pé ọmọ wọn dé kò sẹ́ni tó gbàdúrà pé kọ́mọ òun ti sọnù sí ìlú òyìnbó tó bá dọdún kẹta tí nǹkan tó ń láti kọ́ tí o ò dé ó láti jẹ́ pé bóyá wọ́n fún ẹ ní níbẹ̀ yẹn láti extend tó tún yìí padà bọ̀ bóyá ọdún kan tó o bá dé ìbànújẹ́ ni àwọn èèyàn gbọ́dọ̀ lọ́wọ́ babaláwo kan bá wọn gbàdúrà pé kí ló ṣe ọmọ wọn tó sọnù sílùú òyìnbó. <laughs> a ẹ gbọ́ orin akéda ìró àjò olúwa sì mí délé àjòmọ́re olúwaṣìmídélé àjòmọ́re olúwaṣìmídélé o bẹ́ẹ̀ là ń jó ń gbà yẹn bá mi kíyè mi kó bá mi kí bà mí bá mi kọ́mọ mi kó bá mi kọ́kọ́ àwọn tó bá filẹ̀ ń bí àjèmó àjòmọ́re olúwaṣìmídélé o bó ṣe wà ń gbà yẹn nìyẹn àti wálé máa máa dá ẹ lọ́fun ni pé o gbọ́dọ̀ délé o gbọ́dọ̀ délé ó lọ àjò ni o gbọ́dọ̀ kóró kó èrè kó wálé gbogbo ẹ ti dàrú báyìí sẹ́yìn ṣe la máa talẹ̀ la máa talé la máa tamọ́ la máa ta la máa ní torí a fẹ́ lọ lóyìnbó torí a fẹ́ jẹ hamburger torí wọ́n ní nepa nítorí wọ́n lómi a gbọ́dọ̀ dúró ń bíbá ìka ṣe nepa wa ká ṣomi àwọn wo náà ṣe ètò wà bẹ́ẹ̀ yẹn ìtò tún wá le jù nú ẹ̀ tó wá ń bèmí nú jẹ́ jù ní pé gbogbo nǹkan tán fi ṣe àǹfààní fúnra wọn yẹn ibi iná ti wá jí iná ti wá kó ibi iná ti wá jí tán ti kó náà lọ lò fúnra wọn àwa máa wá wò wọ́n bíi pé wọ́n lórí méjì òun ló ń ṣe wáyé kò jọ wá lójú àfi tá a bá ti lówó owó ń ra nǹkan ni owó ò ń ṣe nǹkan kan orí ló ń ṣe nǹkan ẹ̀rọ ló ń ṣe nǹkan gbàtà gbogbo àwọn tó ń jí owó wa tó ń dẹ̀ jí kílẹ̀ rí tán fi ṣe ẹ rí pé orí wa ò dáa ẹ rí pé ayé wa ti bàjẹ́ ẹ rí pé ó yẹ kán kan láyìn gbogbo wọn ní bíìsì kan ṣùtù gbogbo wọn dànù nǹkan tá a máa fi kọ́ tá a máa fi kọ́ hospital tá a máa fi kọ́ iléèwé tá a máa fi ṣe iná tá a máa fi ṣomi àtúnkó owó yẹn nígbà tá a wà tí wọn ò tán tí fún wa lómìnira la ní wọn ń kówó wa lọ àwa la tún máa dì í sẹ́yìn tá a tún máa lọ kó fún wọn àwa lọ kó sí Switzerland ìyá máa jẹ àwọn èèyàn wa ń bí báyìí. nígbà tí mo máa sọ̀rọ̀ pé orí ìwà ò dáa mo mí ìpè ìdìbò ya insane wéèrè ló ń ṣerú yẹn fúnra ẹ̀ tí ò mọ bó ti ń ṣòun wọn ti ẹ̀ béèrè lọ́wọ́ wa ò fúnra wa la máa jí la máa lọ kó fún wọn wọn ò fìbọn sí wa lórí wọn ò béèrè ẹ̀ lọ́wọ́ wa tó bá ti ṣe báyìí wọn á wá gbogbo ibi ìlà wà nàìjíríà wà tí wọ́n tí wọ́n kọ́ Dubai nàìjíríà lówó púpọ̀ ní Dubai sẹ́yìn gbogbo ohun tó yẹ kán kọ́ kán ṣe ń bí báyìí wọ́n lọ kọ́ fún wọn àwọn tára àwọn ò bá yá ló ń ṣerú ẹ̀ ara wa ò yá ẹ jẹ́ ká fèsì ẹ̀ ìyá ẹ̀ lọ bá sẹ́yìn òun ẹnu ẹ̀ la báyìí. ẹ ṣe màámi òótọ́ ọ̀rọ̀ ló ń jáde lẹ́nu màá yẹn ẹ wá náà dé ìlú ìlú London gbà ẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ typist nígbà tẹ́ ń lówó tẹ́ máa fi báwo ló ṣe wá di pé ó di gẹ̀rẹ́gẹ̀rẹ́ bára yín nídìí orí orí ìtàgé ìgbà tí èmi tiẹ̀ mo tiẹ̀ kọ́kọ́ lọ kọ́ àti ṣe business mo kọ́kọ́ lọ ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìyẹn ni mo ń ṣe tí mo ní ẹ ti ẹ̀gbọ́n náà ìwà àwọn òyìnbó wọ̀nyí ọ̀rọ̀ lóyà kọ́ àti rà àti tà àti bọ́n ti ń ṣe business òun ló máa ń ṣèlú kì í ṣọ̀rọ̀ àwọn lọ́yà àwọn tó ń ṣèlú gan làwọn tó ń tà tó ń rà ìwọ wà àwọn òdùtọ́lá wọ àwọn Odùtọ́lá àwọn àwọn brọ́dà Odùtọ́lá méjì àwọn bàbá Odùtọ́lá méjèèjì wọ́n ń ṣe táyà wọ́n ń ṣe gbogbo ibi tí ayé wà nìyẹn bí àti kọ́ àti kọ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ yẹn irú iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ ọwọ́ tó ń dà nìyẹn ọ̀rọ̀ ká jókòó sí kọ́ọ̀lù ká máa wíre ká máa sọ òyìnbó ọ̀rọ̀ kọ́ ní ilé ṣùgbọ́n èèyàn kan wá tóòsì mi kí là ń ṣe tóòsì là ń pè bẹ́ẹ̀ ni Yẹmi Ajíbádé mi ò tiẹ̀ ráyè tiẹ̀ o hmm. ṣùgbọ́n mo wá ní <laughs> mo wá ní. àtẹni náà rí orí ọmọ ọmọ nàìjà tó tó tó tó dúró déédéé nílùú London. ọwọ́ àtúnṣe mi ìdẹ̀ráyè gbà yín ṣùgbọ́n mo wá ní kò búrò ti dà mí láàmú títí mo ní màá wá ba àlọ́mù kọfí mo wá jókòó ní ibi bíi bíi pálọ̀ bíi họ́ọ̀lù eh, ilé e, e, e, ìtàgé yẹn ni dàrẹ́kítọ̀ wa ń kọjá ló bá rí mi ló bá ní ṣé mo wà ní ṣé eléré orí ìtàgé ni mi mo ní ó tì ó ọ ní wọ́n ń ṣe e, eré Wọlé Ṣóyínká kan àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe ń lo òyìnbó nìyẹn mo rò pé àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe ń lo òyìnbó nìyẹn pé ṣé mo fẹ́ wá pẹ̀lú àwọn ah mo ní mm, mi ò rò pé mo fẹ́ ṣe mi mi ò tiẹ̀ mọ ohun kan pa kì í ṣe mi ò kò síjọ́ tí mo gbà lé gbogbo ayé mi títí dìgbà yẹn tí mo tí mo rò pé à ẹ màá fẹ́ wà mò ń lọ́wọ́ sinimá o ó tán ṣọmọ àwọn ọmọ mi wọn náà wá pírítì wọn fẹ́ ṣe kinní kan kò tiẹ̀ kò sígbà kan tó jẹ́ ìyẹn ló ń ṣe mí rí so mo bá ní ah, ẹ mo máa gbọ́ lídé màá lọ bá lọ padà lọ sí ibi iṣẹ́ mi mo bá ní kàn fún mi ní ọ̀lídé mi mo bá gba ọ̀lídé mo wá wá bá wọn àṣeré àṣà àṣe pẹ̀lẹ́ làbá ní eré bá jáde làwọn èèyàn wá bá mi pé ah, ah, ta ni mánéjà mi mo ní òní mánéjà ibẹ̀ ni mánéjà kan tó wá wo eré yẹn pé ah, òun máa sáyìn mí ọ̀hún ló bá fi mí sí ìwé ẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn nígbà máa di ọ̀sẹ̀ kejì BBC gbogbo aṣáàmọ̀ BBC náà bá ní kí n wá bá wọn ṣeré kan mo bá ṣe bó ṣe bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn èmi kọ́ ni so ọlọ́run ló sọ gọ mi. mọ́mí ipa ipa ipa olè kó lọ́hùn eré yẹn gbà yín ṣé kò nǹkan tẹ̀ ń ṣe rí tẹ̀tẹ̀ ṣe lẹ́ẹ̀kan àwọn òyìnbó dẹ̀ lẹ́ bá ṣe òyìnbó yẹn ṣe wúruwúru kí ni àwọn nǹkan tí. ọmọ ọmọ àdúgbò ni mo ṣe gbogbo àwọn yòókù tọ́jú obìnrin ṣe mọ̀ láyé ìgbà yẹn hmm, sixties kan là ń sọ̀rọ̀ yẹn yá láyé ìgbà yẹn gbogbo àwọn èèyàn fẹ́ ṣòyìnbó irú àwa báyìí tó lórí kunkun bíi tiwa ọmọ nàìjíríà ni ọmọ yorùbá ni mí ọmọ kìnìkan òun ló tà hmm. àwọn yòókù tó ń ṣerun wọn tó ń tó ń ṣe bí òyìnbó ẹ nígbà tó ń fẹ́ wá ṣe eré nàìjíríà èmi ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ro kí ló ṣẹlẹ̀ o nígbà tó ń fẹ́ ṣeré yorùbá tí gbogbo àwọn jamaica àwọn akata ti gbogbo wọn àtàwọn nigerians náà wà níbẹ̀ ṣùgbọ́n àwọn ṣe <laughs> àwọn ṣe tòlóyìnbó èmi kẹ̀ Eh, ọmọ nàìjà lèmi ọmọ nàìjíríà yorùbá ni mí ọ̀ràn nàìjà kọ́ yorùbá ni mí eh, eré nàìjà yorùbá dẹ̀ ni eh, ṣóyínká kọ èmi wá dé mo wá ṣe ọmọ ọmọ àdúgbò ọmọ bàrókà ní baálẹ̀ mo wá jẹ́ ẹ̀ẹ́kanú àwọn ọmọ nígà eh, ta ni máa yọ ta ni máa yọ bíi bíi sọ́ọ̀tàn bíi bíi ẹni tó mo rò pé yẹn ló ṣe ni ìyẹn ni mo ṣe yàtọ̀ sí gbogbo wọn kò kí ń yé wa àwọn tán fẹ́ dòyìnbó ẹ rí bá a tẹ̀ tún ṣe títí títí tí a fẹ́ pupa bí òyìnbó a bẹ̀rẹ̀ sí í bóra à ń worí olórí káàkiri gbogbo àrùn tó wà nínú òórùn wọn tẹ bá rí wọn tán ṣe báyìí láìsí lóúnjẹ orí wọn tán ọmọ yẹn o ẹni ẹ máa ṣọ ọmọ. <laughs> kò yé wa à ń ṣòyìnbó à ń ṣe nàgò èwo là ń ṣe ń bẹ̀ ẹ kí ló tiẹ̀ dẹ̀ wá ṣe wá ti nígbà tẹ́ wò mí báyìí tí mo jókòó ṣé mi ò dáa tó tẹ̀ ń ṣe ní ọmọdún yìí tẹ̀ wáyé ó kọjá bẹ́ẹ̀ mí mọ́ bí ṣe lè ká má tó pé yàn ń sọ àgbàlagbà ń pé ó yàtọ̀ mọ́ mi at eighty years tí gbogbo ẹ̀dẹ̀ ń dán báyìí ah ọlọ́run tóbi lọ́ba. àwọn black americans ní black don't crack a fẹ́ kó yé àwọn èèyàn wa pé kí ọlọ́run tó mọ àwọn wọ̀nyẹn àwa ló kọ́kọ́ kẹ́ gbogbo wọn tán dẹ̀ rò pé àwọn òyìnbó nìyẹn gbogbo wọn dúdú ni wọn ẹ ti gbọ́ ń pa eve jean. Mm -hmm gbogbo òyìnbó ayé yìí ó ní eve jean obìnrin black woman ibẹ̀ náà ti wá àwọn náà náà ṣe rìsáàjì o débẹ̀ o DNA kí ni nǹkan tó wà lára wa kankan every one of them including the Chinese everybody is black wọ́n funfun torí pé ibi tán wà yẹn ó tutù nature á wá fún wọn ní mutation so that á bo gbogbo ilé àwa tá a wà ń bíbà yìí gbogbo protection lọ́lọ́run fún wa yìí tá à ń dún tá à ń dán five you know vitamin D bá bó ṣe ń fún wa nìyẹn so that kò séwu ẹ wo bọ́n ṣe ń kún covid tó bá jẹ́ pé ọlọ́run ò ti dá wa tó ti kẹ́ wa wọ́n á máa ṣàkú lójú títì ni. àmọ́ kò sí nǹkan kan màálùú tí ò ní rù ni wá ọlọ́run ti bá wa lè e ṣin. àwa là mọ̀ bẹ́ẹ̀ mà. àwa là mọ̀ yìí nǹkan tọ́lọ́run ṣe fún wa so ẹ̀yin tẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ ká máa sọ fáwọn èèyàn wa pé kò ṣeé wu pé ọlọ́run kẹ́ wa àyànfẹ́ ni wá àyànkẹ́ àyànfẹ́ ni wá a lè má lè léyà a lè má ní tọ̀hún ṣùgbọ́n èyí tó jù àní but àwọn èèyàn wọn mọ̀ ẹ wá tún mú yẹn tún mú kinní kan ẹ tún fùgbó ẹ tún pé irun yín ẹ pè sábẹ́ ẹ bò pẹ̀lú ẹ mọ nǹkan táwọn yẹn ti ń gbé káàkiri ẹ máa ń ṣe báyìí kiri. mọ́mì wọ́n máa ń sọ pé àwọn ọkùnrin àwọn ọkùnrin wa níbí tẹ́ bá tá a bá lọ bọ́ wọn. Àwọn àwọn ọ̀dọ́mọbìnrin míì sọ̀rọ̀ àbọ̀ wọn ní àwọn láìkẹ́ tó bá pupa pé tó bá pa lọ́wọ́ ọkùnrin wá fẹ́ràn bí ló máa ń jẹ́ kọ́ wọn nǹkan kan kí lẹ fẹ́ sọ sí yẹn mà. ẹ̀yin ọkùnrin náà ni èmi mọ bó ti. èmi tẹ ẹ̀kọ́ máa ń ní wọ́n máa ń sọ bẹ́ẹ̀. ẹ̀yin ọkùnrin ni ẹ máa gbọ́ ọláyà ọmọ pupa o ọmọ pupa là wá ń fẹ́ ọmọ pupa o o ṣe mo fẹ́ràn rẹ o ẹ ẹ bóyá nítorí pé ó ṣàjèjì sí wọn torí gbogbo wa la dúdú họhọhọ kò dẹ kò dẹ sẹ́ni kò sẹ́ni ńgbà láyé ìgbà yẹn o kò sí kankan nu wa tá a sọ pé ẹni tó dúdú ẹ̀ ń gbọ́ tán náà dún máa dán hmm. wọ́n á tún máa sà nígbà hmm. tá a sọ tá a lajú la bẹ̀rẹ̀ sí í rí tóyìnbó dé láwa lanu la àmọ́ nǹkan tá à ń ṣe láwa lanu ẹni tó bá dẹ̀ pupa ló wá fáyìn ayé ìgbà yẹn tó bó ṣe dúdú tó yẹn tó ń dán bó a mọyì ẹ̀. àwọn tẹ rò pé lajú náà ni làwọn ọmọbìnrin wa ṣẹ̀ wá rò pé àwọn náà gbọ́dọ̀ mọ́ra ó wá wá wá àwa wá lù ń pọ́npọ́n gbà tá a bẹ̀rẹ̀ sí í ṣe kílẹ̀ tí ń porí àwòrán yìí kámẹ́rà máa kámẹ́rà tèmi bá dúdú tíwọ́ bá pupa. Mm kámẹ́rà á máa á máa á máa wàá máa wàá máa tán yàyàyàyà pẹ̀lú kámẹ́rà bí bẹ́ẹ̀ kọ́ mo purọ́ eh, kàkà wàá dẹ̀ wá ṣe nǹkan kan ká ká ká láìtì ẹni tó dúdú yẹn bẹ́tà àwọn á ní kó lọ bóra ṣe rí pé kí la ṣe ń pè ignorance ojú dúdú mà ga o. Mm inú dúdú ó máa ó máa ga o so òyìnbó ò tiẹ̀ wá ṣe wá mọ́ àwa la wá ń ṣera wa. wọ́n mi téèyàn bá mú àwọn eh, ọ̀rọ̀ ayélujára Facebook Instagram kọ̀ọ̀kan owó tí wọ́n ń ná sí orí tó ń ná sórí ìpara nǹkankan mọ́ mi láyé <laughs> ó yẹn máa kọjá bẹ́ẹ̀. mo ti ó eh, eh, gbà lẹ́nu mi ni mo fẹ́ sọ fún yín sọ fún àwọn ọkùnrin wa àwọn obìnrin níbo làwọn ọmọbìnrin wọ̀nyẹn ti ń gbowó tó fi ń ra wíìgì tẹ́ ẹ bá mọ ní GDP owó tí wọ́n ń sẹ́ǹdì lọ láti lọ ra Brazilian kìíní tá a bá fi dá bísínẹ́sì kankan lẹ̀ bó ṣe pé kéré là ń dín ṣé kò ní ṣe nǹkan àrò bẹ́ẹ̀ àdẹ̀ máa jókòó àní ẹ̀ kò sí iṣẹ́ ẹ̀ kò sówó kò sẹ́ni bẹ̀yìn iṣẹ́ o àwọn tó ń jókòó síbẹ̀ wọ́n gérun ni o ẹ̀yin ń kó wọn bo owó tẹ ní bíbá ẹ̀ ń sẹ́ ẹ̀ ń pé ẹ̀ ń gbé lọ fún wọn lọ́hùn kọ́ máa kórun yìí wá báyìí èmi ó yé mi tàwọn black Americans tó ń wọrun gúngùn tó ń ṣe nítorí pé ayé ìgbà yẹn àwọn ọ̀gá wọn tán kó wọn fẹ́ rú wọn ò fẹ́ rí irun wọn hmm. wọn ò tiẹ̀ fẹ́ rí irun wọn kàn bò ó so táwọn yẹn bá fẹ́ nílọsíwájú wọ́n try láti wọ́n á máa gbìyànjú láti dàbí bí àwọn òyìnbó yẹn ṣe múra ìyẹn yé mi kí ni kí ni tiwa kí ni nǹkan tí ó jẹ́ ta ní fún wa ń wàhálà pé kó irun wa ò dá kàkà kí wọ́n máa mọ bọ́n tí máa máa ṣe irun wa ní oríṣiríṣi ní ẹ stáìlì yìí kinní kan rọ wọn á bò ó èmi dẹ̀ tún gbọ́ lọ́dọ̀ àwọn ọkùnrin àwọn míì wọn ò ní tọ́jú irun tó wà lábẹ́ yẹn o wọn á gbé kinní yẹn wọn á máa wá rùn ẹ̀yin lẹ̀ ń bá wọn sùn. àwọn aráalé ẹ̀ ń gbọ́ ǹgà. ẹ̀yin àwọn àbáyà kéèyàn wà kí ọkùnrin má lè sùn mọ́ ẹ kó gbórílé ẹ ló kó jẹ́ pé a máa rùn ìdọ̀tí tó wà lórí ẹ toró ò fọrùn ẹ. ò tọ́jú ẹ̀ ò lérò pé o máa tọ́jú irun tiẹ̀ tọ́lọ́hún fún ẹ wọ́n á wá gbé kínní ìkárí wọ́n á máa ṣe báyìí ó rí wọn irun onírun ẹ á ṣe báyìí ṣẹ́ẹ̀rí ó máa ń run èmi nínú ni o wípé kì í dẹ̀ ṣe gbogbo wọn náà kàwé o níbo ni wọ́n ti wá kàwé tí wọn mọ̀ pé kó kọ́kọ́ tọ́jú ilé ara ẹ̀ o lè má tọ́jú ilé onílé o lè má sọ fún gbogbo àgbáyé pé o ò lẹ́wà torí ẹ̀ ń sọ fún wọn pé ẹ̀lẹ́wà nìyẹn ẹ fẹ́ dẹ́wà bíi tiwọn lẹ̀ ń sọ fún wọn ṣéèyàn á ní àlẹ́ wo gbogbo ọbẹ̀ ṣe dún ṣáàlà àlẹ́ wà báyìí lọ́kùnrin lóbìnrin torí n tẹ́yìn sọ nìyẹn n tẹ́yìn advertise fún gbogbo lórí Facebook lórí Instagram a gbọ́dọ̀ ṣe báyìí mo lọ síbì kan níjọ́ wò ni gbogbo àwọn tó jẹ́ pé àwọn jàǹkànjàǹkàn nínú iṣẹ́ wa yìí mo lérò pé wọ́n máa wọṣọ kan tó jẹ́ pé àwọn designer àwọn èèyàn wa náà máa dáa fún wọn gbogbo wọn wọṣọ bíi wọ́n wà Paris wọ́n wà ní Amẹ́ríkà wọ́n wà ní kínní mo dẹ̀ wà ń wò wọ́n báyìí èmi múra tèmi bẹ́ẹ̀mi ṣe mú nǹkan mi ẹ wá sọ pé kí ni ṣe tẹ́ yàtọ̀ sí wọn kí ni ò ṣe ní yàtọ̀ kí mi ò ṣe ní yọ torí gbogbo yín bákan bákan bákan lẹ wà tẹ bá wà nílùú òyìnbó kò sẹ́ni tó máa mọ̀ pé yàtọ̀ séèyàn kankan iṣẹ́ wa dẹ̀ ni pé láti máa polówó ìlú wa yìí inú iṣẹ́ tá à ń ṣe yìí láti máa sọ pé bí ìlú mi ṣe rí o bí ìwà wa ṣe rí o bí ẹ̀ṣọ́ wa ṣe rí o la máa máa polówó ẹ̀ wọ́n pé irú àwọn èèyàn tá a jẹ́ rèé o kan rí bẹ́ẹ̀ kí làwa ń ṣe à ń fi gbogbo ayé rí i pé bí yín la máa jẹ́ mi ò máa yàtọ̀ sí yín ẹ yàtọ̀ sí wọn ọlọ́run tó ṣe ẹ wò káyì wọ́n dọ́gba gbogbo ẹ bá ń gé léyìí ṣọ́wọ́ yìí máa gbádùn láíláí. ẹ̀yin tẹ́ bá ń woró eléyìí tẹ́ ń gbọ́ mọ́ mi lé báyìí ẹ̀yẹ kẹ́ mọ̀ pé àwọn nǹkan tó ń sọ yẹn àwọn nǹkan ńláńlá tó jẹ́ wípé ẹ gbọ́dọ̀ dìmú ni àwọn tọ́kù ń sọ̀rọ̀ yìí <laughs> wọ́n ti gbé ìlú òyìnbó gidigidi gidigidi tó ti ṣe nǹkan ńlá gbẹ́yìn pé bóyá kan tó kí ló ń sọ sọ́gbó ìlú òyìnbó rí ni tí wọ́n ti ṣe nǹkan rẹ̀ tí wọ́n ti nórúkọ káàkiri àgbà ńlá ìgbẹ́yìn pọ́kọ̀ ń sọ tọ́ba dẹ̀ tí wọ́n á ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí jáde ń pé ẹ jẹ́ ká wora wa ká bẹ̀rẹ̀ sí hùwà dáadáa hmm. èmi rí tèmi dìmú o ẹjọ́ yín tẹ̀ ń wò káàkiri náà ẹ má fi ṣèbínú bó ṣe rí ni mọ́mí ṣe ń sọ yẹn ẹ̀yin náà ṣe kí ni ẹ fi dìmú ẹ̀ ń kàn gbé bẹ́ẹ̀ mọ́ ẹ ṣiṣẹ́ ẹ ṣe kan tó tún fóyìnbó gidigidi gidi for many years kọ́lọ́ bá mi fọ̀rún kẹ́wọ̀n wọ́n mi à ń bọ̀ ń bẹ̀ mà. ẹ ẹ lóríṣiríṣi film festival ẹ lọ ń Dublin ẹ ló ń fẹ́ kẹ́ ń fẹ́ kẹ́ bá mi sàn pa ẹ̀ náà torí kéèyàn ẹni tí ẹgbẹ́ kan ra wà ní Èkó tẹ ra ń ṣe tó wà dípẹ́ tí wọ́n á ń lọ káàkiri àgbáńláyé lọ fún ẹ bá mi sàn pa ẹ̀ ibi mélòó lẹ lọ wọn nǹkan lẹ ṣe ní ṣókímà àwa náà a ti wà ká about a ti rìn a ti gbé a ti gbé a ti fẹ́ àsíá wa káàkiri a lọ sí Dublin Festival Dublin International Festival eh, tá a ṣeré ń bẹ̀ nígbà tá a ṣeré nígbà yẹn mo rò pé mo fẹ́ ṣe accountant lọ́kọ́ mi ìbá wá wò mí ní Dublin Theatre Festival ní wọ́n fi eh, ibi tọ́ni kì í ṣe ni kì í ṣe ìyàwó Patrice Lumumba Eh, Congo prime minister Congo wọ́n pa á nítorí yẹn fẹ́ kí kí ìlú òun kó yege kó dúdú àwọn òyìnbó yìí wọ́n yìí fẹ́ wà wọ́n yìí fẹ́ mú wọn lẹ́rú kó máa lo kó máa wá gba gbogbo nǹkan wọn lọ òun wá ní rárá àwọn ti gbòmìnira ń sẹ́yìn àwọn gbọ́dọ̀ ṣe bí ìlú wọ́n pa á wọ́n wá wá jíṣẹ́ fún mi nínú eré tá à ń ṣe pé wọ́n pa ọkọ mi mi ò kò sí nǹkan tí mo máa sọ ń bẹ̀ mo bá ní kànjọ́ kàn jẹ́ kí ṣe kí la ti ń pè ní yorùbá o wake keeping àìsùn kàn jẹ́ kí n ṣàìsùn wọn kọ mi àwọn kan wà nílé kejì wa ń gbà yẹn fẹ́ǹsì báyìí náà ni wọ́n máa ń ṣe eré eh, eré eléré ìtàgé mo máa ń gbọ́ tó máa ń kọrin wọ́n máa ń kọrin kan tó ti jọ mí lójú nígbà tí mo ti kéré mo máa ń gbọ́ emotion memory là ń pè ní business mi. Me mo wá ń gbọ́ nígbà tí wọ́n pa lòrùngbà yẹn ah ó dùn mí gan mo ní kànjọ kàn jẹ́ kí n ṣe àìsàn yìí kàn jẹ́ kí n kọ eh, kí la ti ń pè dirge tòmọ̀ tẹ́yàn bá kú táwọn èèyàn máa ń kọ tó máa ń kọrin tó máa máa kí onítìbí tí mo máa ń gbọ́ tó máa ń kọ ní abógunrin ọkọ mi ológun ẹrú abógunrin ọkọ mi ọlọ́gbọ́n wọ̀fà abógun rìn ọkọ mi àfìrò ẹṣin tìọmì tìọmì bógun bá tọ̀tún wá òkò bógun já fẹ́rẹ̀kún fẹ́ bógun bá tòsì wá òkò bógun já fẹ́rẹ̀kún fẹ́ abógun rìn Ògúnlódé hmm. fẹ́rẹ̀gúnfẹ́. Nígbà yẹn, hmm. ológun nílùú òyìnbó. Kò sẹ́ni ọkọ mi tó fẹ́ mi kò fẹ́ mi nígbà yẹn ó wá wo eré yìí ni ó rìn láti London lọ sí Dublin ó wá wò. Mo kọrin yìí. Nígbà tá, tá wá ṣetán pé tá lọ jẹun lálẹ́, ló bá ní nígbà tí mo dé tí mo kọrin ní gbogbo theatre, hmm. tó bá sọ ìyẹ́ sílẹ̀ wà á gbọ́. Ó dákẹ́ lọ. A dákẹ́. Ó mo, tí mò ń dù káàkiri, mo fẹ́ ṣàkántà, mo fẹ́ ṣe lọ́ọ̀yà, ó gbàgbé ẹ̀. Ó kọjú mọ́ iṣẹ́ yìí o ó ní tó bá jẹ́ pé mo mo dẹ̀ ń ṣòwò ń gbà yẹn tó jówó ni mo ń ṣe ni òun máa fi lóṣooṣù wọn á fowó sínú báǹkì fún mi hmm. kí n gbàgbé gbogbo owó tí mò ń tí mò ń gbà tí mo gbójúlé yẹn kí n kọjú mọ́ nǹkan tí mo fẹ́ ṣe kí n kọjú mọ́ iṣẹ́ yìí bí mo ṣe ní kò burú ni bí mo ṣe gbà ọlọ́run àti ọkùnrin ẹ̀ńtọ́ ọlọ́run rán sí mi nìyẹn wà tó dàbí pé mo yìí ń wé mo yìí ń rò pé bóyá màá ṣe bóyá mi ò ní ṣe kí ni mo ṣe ń bíbà yìí. ọlọ́run ọlọ́run ní kó jókòó lé mi lórí kó ní tí màá ṣe nìyẹn èmi ò mọ bẹ bá mọ nǹkan bẹ bá bó bá yé yín nǹkan tí mò ń sọ yìí. Eh, ọlọ́run ní nǹkan tóun rí ní alẹ́ yìí tí mo ṣe yìí o mi ò sọ òyìnbó sí wọn mi ò ní nǹkan kan tí mo máa sọ mo bá èmi kàn dé ní ẹ èmi ẹ ṣe mí ẹlẹ́mìí nìyàwó ẹ tó bá dẹ̀ tó bá dẹ̀ wá sọ báyìí tó bá túfọ̀ fún bá a ti ń ṣe obìnrin yẹn á jọra mọ́lẹ̀ ní àṣẹ bẹ́ẹ̀mi máa jọra mọ́lẹ̀ ní orin mo bá rántí orin yìí bá ní kán jẹ́ kí n kọ́ ṣé kòkò kúkú yé wọn àwọn àníkò burú ẹ kí n kọ́ nígbà tí ó máa dijọ́ kejì press hmm. Center's page first front page eh, mo lọ mo lọ open uh, motherless babies home mo bá di sẹ̀lẹ́bù kọ́lẹ̀ ń pè mí báyìí hmm. sílùú ìlú mọ̀ká. Hmm. bí gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o mi lọ́wọ́ nú ẹ̀ o yàtọ̀ sí pé mo rántí mo rántí orin yìí tí mo ní à ok ẹ ṣe gbogbo ẹ ti sọ òyìnbó ẹ ti sọ òyìnbó ẹ ti sọ òyìnbó èmi fẹ́ kán mọ̀ bó ṣe dùn àwa tó bá ní mo bá ní kí n kọrin. mọ́mí ìdójú ìdójúkọ wò lẹ nígbà yẹn torí dúdú nìyí ó dẹ̀ máa ń sọ pé èèyàn bóyìnbó ṣe ó lè máa wọ pé ta ni ṣé ṣé kò àbí gbogbo nǹkan tẹ́rí ẹ̀kọ́ ẹ̀kọ́ mú fi ṣiṣẹ́ ni kí lọ́wọ́ ìdojúkọ tẹ́rí ń gbà yẹn tẹ́ ń ṣe gbọ́n wọn lé nílùú London ní Dublin káàkiri. àtó bá jọrọ ẹ lójú ò lè ṣe nǹkan kan bá ṣe gbéra ẹ fáwọn èèyàn náà máa gbà ẹ ọmọ Àwórì ni mí ọmọ ọba ọmọ ọmọ ọmọ tó ti lé tó mọ lé tóun ti wá ọmọ bíbí ire kí ni mo ṣe lè dé ìlú òyìnbó kí n torí pé o funfun kí ni n tó ní táàrí àwọn tó jẹ́ gbàtà dé ìlú òyìnbó àárí wọn fish and chips wọ́n ń jẹun rìn lójú títì ẹ́ àwọn tó jẹ́ pé ńgbà tá a débẹ̀ ojoojúmọ́ làwa ń wẹ̀ ń bí báyìí ọ̀sẹ̀ọ̀sẹ̀ làwọn ń wẹ̀ lọ́hùn kí náà ṣe fẹ́ jọ mí lójú. ẹni tí ò bá mọ òyìnbó ni ó máa jọ lójú náà tí mo dìde tí mo di ẹ̀ ń rìn ẹ̀ jẹun ara kàrà ara a máa ta lẹ́yìn rí tó ń rìn tó ń jẹun lójú títì ń bí báyìí even now. mama. gbogbo wọn yẹn làwa rí ta ni fẹ́ já mi láyà ta ni fẹ́ sọ fún mi pé mo ti mọ nǹkan tí mo ń jẹ́ kí n tó kú òǹlé hmm. mo mọ ọmọ ni tí mò ń ṣe kí n tó kú òǹlé so kí ni nǹkan tí wọ́n ní tí mo lérò pé àdùfẹ́ là wà àṣàkẹ́ òyìnbó tó fẹ́ mi pé ó fẹ́ mọ pé torí ibi tí ayé ti bẹ̀rẹ̀ ẹni tó lọ́gbọ́n tó dẹ̀ lóye tó dẹ̀ mọ̀wé ó mọ ibi tí ayé ti bẹ̀rẹ̀ òun ò lérò pé nítorí àwọn òun mọ nǹkan tí báwọn ṣe ó mọ ohun táwọn ṣe funfun <laughs> òun ò kárẹ̀ pé òun funfun pé nǹkan ribiribi nìyẹn ó mọ̀ pé dúdú lòun lòun fẹ́ wálé ó dẹ̀ tẹ̀lé mi wálé abẹ́rẹ́ ẹ̀sà tán wà látàn ń bẹ̀ yẹn. èmi sì máa padà àyàn mọ́ mi màá wá béèrè lọ́wọ́ yín mà torí pé oríṣiríṣi ìbílẹ̀ kò síbi tí mo mú yín tẹ̀ǹtẹ̀ wọlé sí tẹ̀ǹ jókòó síbẹ̀ kọ́lọ̀ bá mi fọ̀rùn kẹ́ ọkàn yín òyìnbó lẹ fẹ́ mo dẹ̀ mọ̀ pé kó tó di pé bóyá ẹ̀fọ́ náà ti ní ṣe mọ bá àwọn ọkùnrin tiwantiwa náà ṣe ń ṣe ń kí lẹ fẹ́ sọ pé ó jẹ́ yàtọ̀ láàrin àwọn ọkùnrin tó bá yẹ bọ́ ọkùnrin ìlú òyìnbó àtọkùnrin tiwa ń bí abẹ́rò pé kò sí àtọkọ làrún fẹ́ kẹ́ fún mi bóyá ẹyọ kan méjì gẹ́gẹ́ bí ìrírí tẹ̀yìn ti rí. ìwà ní gbogbo nǹkan ìyẹ́sí ní gbogbo nǹkan ìfẹ́ kì í ṣe ká bá àyàn sùn nífẹ̀ẹ́ ó yàtọ̀ ìfẹ́ bí bá sùn bí bá sùn yàtọ̀ sí ìfẹ́ tó bá fẹ́ràn ọ̀yàn kan ó fẹ́ kó dáa fún ni. Mm ń ṣe bóyá òyìnbó àbí dúdú ìyẹn ká ìyẹn ìyẹn kárí. ọ̀fẹ́ tó dáa fún ló máa máa wá wàá dẹ̀ ní ìkẹ́yìgẹ̀ àti kí là ń pè respect ìtẹríba ìtẹríba wà fọkùnrin náà respect wàá gbọ́dọ̀ respect ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ respect ẹ̀. Eh tó o bá respect ìyàwó ẹ̀ gbà yẹn ló máa ní kí ló tiẹ̀ dẹ̀ dé nípa ẹ̀dẹ̀ sí ilé ẹ̀dẹ̀ kò lè ever rí yẹn tí ìtẹríba bá wà láàrin méjèèjì ìta ń sọ fún wa ní pé obìnrin nìkan ló ń tẹríba fọkùnrin gbà tó lóun ṣe wá pàápàá kí ló lóun fún wa partners ni ọkùnrin ò lè live without obìnrin obìnrin ò lè live without ọkùnrin níbo ló ti wá di pé ọkùnrin ló ga ju obìnrin lọ tó different ni pé tó yàtọ̀ síra wọn ni pé ọkùnrin ní mọ́sù ọkùnrin ní agbára ọlọ́run dẹ̀ mọ́ bó ṣe ń ṣe tó fi sọ bẹ́ẹ̀ torí pé ńgbà tóbìnrin tó bá fẹ́ bímọ tó bá lóyún ó delicate èèyàn kan dẹ̀ gbọ́dọ̀ máa ṣe nǹkan tó ọlọ́run ṣe wá kí gbogbo wá kí in into one another ni ọlọ́run ò ṣọ̀gá fẹ́yàn kan lọ́gàá ọkùnrin ẹ̀yin ọkùnrin lẹ kó yẹn síbẹ̀ pé nǹkan tọ́lọ́run ṣe ni ọlọ́run bá yín wíìrì pé gbogbo gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn obìnrin lọ́lọ́run hmm. ọlọ́run wá bí obìnrin ni gbogbo nǹkan tá à ń sọ tá à ń wò nǹkan ọkùnrin tá à ń wò nǹkan ọlọ́run tá à ń wò òkè fún pé ọlọ́run jọ ṣàánú mi tọ́jú mi pèsè fún mi gbogbo nǹkan gbogbo tọ́jú mi gbogbo nǹkan tí ọlọ́run tóbìnrin ṣe ni wọ̀nyẹn ṣe mọ̀ tó bá dẹ̀ tọ́jú obìnrin eh, yànmùyànmù ò gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀ tó bá tọ́jú obìnrin <laughs> èèyàn kan ò gbọ́dọ̀ fọwọ́ kàn ẹ̀ ọlọ́run nìyẹn ọlọ́run ló dẹ̀ ọlọ́run kọ́ ló populate ọlọ́run kọ́ ló eh, ọlọ́run kọ́ ló eh, ọlọ́run ló wá ló fira ẹ̀ ṣe obìnrin tó provide tó ní kẹ́ máa bí irú tó ń bí gbogbo irú yín báyìí through obìnrin ni obìnrin lágbára ṣùgbọ́n wọn ò mọ̀ agbára tán ní kì í ṣe irú ìtẹ́yìn fẹ́ máa sọkè dilẹ̀ agbára láti tó nǹkan láti jẹ́ kí nǹkan máa lọ déédéé agbára nìyẹn ẹ̀yin gbúròó ọlọ́run rí kódà ìlàmù ṣùgbọ́n à ń gbúròó ẹ̀ o òun ló ń dùn yìí inú ewé inú wind inú kinní bóbìnrin ṣe láti bóbìnrin ṣe bí ọlọ́run ṣe dá obìnrin nìyẹn mo ṣe ní ọlọ́run obìnrin lọ́lọ́run tó wá láti mójútó nǹkan ẹ̀ obìnrin ló ń tọ́jú ilé òun ló ń tọ́jú ẹ̀ ọkùnrin ó yá dùbúlẹ̀ pẹ̀lú obìnrin kan kó o lérò pé obìnrin yẹn ò gbádùn ẹ ṣé wàá gbádùn nùn ṣé wàá gbádùn wàá béèrè lọ́wọ́ ẹ̀ are you alright ṣé was it okay tí obìnrin bá sọ fún ẹ pé o useless as a man. Hmm. Hmm. ṣé mo kúrọ́ ni. ẹ̀ ń kúrọ́ màá mi ẹ̀ ń kúrọ́ mà ẹ̀ ń kúrọ́ mà bó ṣe rí ilẹ̀ ṣe sàn yẹn rẹ́gí bó ṣe rí nìyẹn mà. kò sí ni tá a bá wò bẹ́ẹ̀ a máa a máa mọ bá a ṣe ń tọ́jú àwọn obìnrin wa torí obìnrin tó bá tẹ́ńbẹ́lú ẹ̀ tó já tó dìde lórí ẹ̀ tó wò pé o ti mọ̀ pé o ò lẹ́sẹ̀ láti dúró ń bẹ̀ yẹn nìyẹn tó o bá wá lẹ́sẹ̀ láti dúró nù ilé ẹ̀ torí pé agbára tóbìnrin nínú yẹn wọ́n mi ẹ̀ pàdé bàbá wa Jimmy Ṣóláńkẹ́ ní ṣé ní London àbí Dublin àbí nǹkan ni ìyẹn ni ìkíní nígbà tẹ́yìn wá ti wà nílùú òyìnbó ńgbà yẹn tẹ́tí ń tẹwà káàkiri tó rí gan kí ló ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà ńgbà yẹn báwo ni àwọn tí wọ́n ń ṣeré orí ìtàgé ní ní kí ló ń ṣẹlẹ̀ lẹ́ngbà yẹn. wọn ti bẹ̀rẹ̀ sí í ṣeré lórí ìtàgé bá a ti ń ṣe àwọn Ògúndé àwọn Ògúnmọ́lá àwọn náà yìí àwọn náà ń ṣe náà ń ta fìyà fìyà fìyà fìyà díẹ̀ díẹ̀ nígbà yẹn ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ ní Ìbàdàn àwọn Ṣólánkẹ́ àwọn òye lánàá wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó fẹ́ràn ọmọbìnrin kan tó máa lóun ṣeré. àwọn obìnrin jàǹkànjàǹkàn náà dẹ̀ ń ṣeré ńgbà yẹn but wọn ò tó sọ pé táwọn fẹ́ ṣe nìyẹn àwọn Mrs Francesca Emmanuel first permanent female permanent secretary Nigeria marvelous, marvelous singer and actor pẹ̀lú àwọn Ṣóyínká àwọn àwọn sisters uh, Steve Rhodes Olga and àwọn ìjà ńláńlá tó ń jẹ́ but wọ́n tó wọ́n lè ẹni tó bá fẹ́ kí wọ́n kà ń kún kò lè sọ pé kò lè ní kò lè nǹkan tó ń ṣe nìyẹn o torí pé gbogbo wọn ti lérò pé anybody tó bá ń ṣe yẹn ṣebí èmi gan alára ńgbà tèmi máa fi dé tí mò ń ṣe tí mo wà tí mò ń ṣe tí mò ń ṣe kíníkiri àwọn èèyàn mi lérò pé mo kàn ń du káàkiri mo ti sọnù gbàtọ́ tún wá gbọ́ pé mo fẹ́ òyìnbó ààwẹ̀ ó ti wò <laughs> ẹ ti ẹ gbàgbé yẹn nígbà tí ẹ lọ lu tó kàwé tá a dẹ̀ lérò pé màá máa kàwé tó wá jẹ́ àwa ń ṣe pépà rí ẹ àti tẹlifíṣàn rí ẹ ìyẹn ló tún wá lọ ṣe. so gbogbo ìgbà yẹn mi ò ṣe èèyàn ní fámìlì mi téèyàn fẹ́ mọ̀. kí ni bàbá wa Jimi Solanke wá ṣe nílùú òyìnbó ń gbà yẹn mà. òun náà pé eré kan wá láti ó wà nílùú òyìnbó ó ń ṣe ó ń study I think ó ń kàwé ó dẹ̀ ń ṣiṣẹ́ ní ní art náà ni o wọ́n wá gbé eré wá láti ibẹ̀ wá sí Edinburgh International Festival ní seventy-two. Hmm wọ́n wá sọ fún èmi òun àtẹ̀mí nìkan ní two africans tá a wà ní gbogbo edinburgh international festival yẹn ní o tó bá wà nínú eré ìtàgé tó o bá ìṣeré ní àgbáyé hmm. tó o bá ìṣeré ní edinburgh international festival o tí ì dìjẹ o tí ì lè sọ pé o lè fọwọ́ sọ̀yà pé e, e, e, eré ìtàgé nìyẹn so gbogbo gbogbo wa la máa ń fẹ́ lọ ọbẹ̀ gbogbo èèyàn ló máa ń fẹ́ lọ ọbẹ̀ ní month of august wọ́n dẹ̀ ti ń ṣe for the last seventy four years. so wọ́n wá sọ fún pé Nigerian kan wà tó ń ṣiṣẹ́ ní tó ń ṣeré ní tíátà yẹn níbẹ̀ yẹn lòun pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ wá wá wò wá bí mo ṣe kọ́kọ́ mi ti vigilante nìyẹn lẹ́yìn yẹn náà lèmi gbà tá a tún délé lèmi pẹ̀lú ẹ̀ ṣeré pẹ̀lú nínú eré ìwé tí Yẹmi ẹ Wálé o Wálé Ògùnyẹmí I think Wálé Ògùnyẹmí ni ó ti kú tó ti dolóògbé nsẹ la ṣe ni nígbà tí wọ́n ṣe tán ní tá a ṣe Festac tán ìyẹn la kọ́kọ́ ṣe. ìyẹn mo tẹ̀ fẹ́ bá ń pẹ́ kópa ní Festac ṣeré lẹ ṣe ń fẹ́ torí mọ̀ kó tó bá sọ pé ẹ wà lára àwọn tó kọmitì kan báwo ni ti Festac kẹ́ ń ṣe jẹ́. èmi ni secretary general uh, eh, UCAFT United Kingdom uh, Afro African Festival of Arts. Eh, èmi wá observe kí ló ń ṣẹlẹ̀ mo wà ní town nígbà yẹn so wọ́n wá a ṣe Festac tán tíátà wà ń bẹ̀. ṣe ṣe lórí ìtàgé Festac ń gbà yẹn ní ẹ̀yin ò wọ́n ṣe. wọ́n ṣe àṣe gbogbo ẹ̀ big Festac àṣe Festac wọ́n àṣe Festac tán ní àwọn Wálé Ògùnyẹmí Ọbaṣẹ́kì Olú Ọbaṣẹ́kì ẹ lè mọ̀ ó ti ṣaláìsí wonderful Olú Ọbaṣẹ́kì àwọn àwọn wo tún náà ti wọ Túndé Olóyèdé náà ti lọ wọn wá wá bá mi pé wọn fẹ́ ṣe eré Wálé Ògùnyẹmí pé Jùmí Ṣọláńkẹ́ náà máa wà bẹ́ẹ̀ good làbá ṣe nígbà yẹn lálálẹ́ standing room only ni festac eh, yẹn máa kún nígbà yẹn a lérò pé bí bí eh, mm, festac kọ national theatre a rò pé bí gbogbo ẹ ṣe máa máa lọ nìyẹn àṣé wọ́n gbé nàìjíríà wọ̀ àwọn tó ń ṣe festac wọ́n kàn kọ́ fún festac yẹn ni wọn ò ní plan kí náà ti máa ṣe wọ́n ṣe rán ẹ̀ dáhùn nìyẹn gbòdè yàrá ní the conferences náà fi ń ṣe náà anyway nǹkan wàá ṣe nígbà tó ń ṣe first act ọ̀nà yẹn ní gbogbo alálẹ̀ ibẹ̀ máa kún ni times yìí ń ṣe ni evening times wà wọ́n máa wọ́n máa kọ review every every evening nípa kí ni theatre yẹn ti ń ṣe mo bá ní wo nàìjíríà náà ti di ọ̀gá nínú eré ibi tá a bá dé nìyẹn bẹ́ẹ̀ mi pẹ̀lú Eh, Jimmy Ṣólánkẹ́ bá àtijọ́ ṣiṣẹ́ ni àtijọ́ ṣiṣẹ́ nìyẹn and ó ga eh, bàbá yẹn musician ni o but bíi tí mo actor tó tún tó tún tó ga tó ń rí was interesting man bá a ti ṣe dàgbà tó yìí ó yẹ ká tiẹ̀ tún wá nǹkan kan tá a máa ṣe torí pé mo mọ̀ pé ó yìí wà ń bẹ̀. You know lórí wa bẹ́ẹ̀ ó ṣe ọkọ mi àwa ṣe àwọn àwọn bíntò ní play yẹn wà bá bíntò ìyàwó tó ọkọ lọ ìlú òyìnbó ìyàwó náà lọ ìlú òyìnbó ìyàwó bẹ́ẹ̀mi ti máa ṣe lèmi máa ṣe ọkùnrin kan ò lè ṣe sọ nǹkan kan fún mi èmi ò lè gba nǹkan kan lọ́wọ́ èèyàn kan ò lè ní kò wọ́n kọjú ara wọn síra àwọn méjèèjì ò mọ kí ni ìtumọ̀ ọkọ kí ni ìtumọ̀ ìyàwó so mo ti lọ lóyún bó mo dẹ̀ ti kàwé ò lè bá mi sọ̀rọ̀ àwọn ọmọ pé kò ní nǹkan ṣe pẹ̀lú gbogbo nọ́nsẹ̀nsì tó ń ṣe yẹn ó ga. ẹ ṣe mọ́mì mọ́mì ẹ jẹ́ wá sọ̀rọ̀ nípa ọkọ yín olóògbé Mr. Lycett torí mo mọ̀ pé kò sí ìfọ̀rọ̀wérọ̀ tẹ́ bá ṣe ẹ máa ń sọ pé lẹ́yìn Ọlọ́run àwọn ló kàn nítorí pé iṣẹ́ tẹ́ ṣe lénìí tó di pé ẹ fi wá di olókìkí káàkiri ayé yìí Eh, wọ́n náwó sí gidigidi gidi gan pé ẹ tẹ̀sọ́ pé gbàgbé tá a bá fẹ́ gbọ̀n wọn àmì ẹ̀yẹ mi ẹ̀ máa wọ pé ah ó máa ṣe o kí ló tí ọkùnrin yìí kí ló tí ò sí bí pẹ̀lú mi pé kí ni <laughs> ah bẹ́ẹ̀ ni wọ́n mi mo dídì mo dídì wádìí torí tí n bá wádìí dáadáa mọ́ mi ẹ máa dá mi dọ̀bálẹ̀ mi dẹ̀fẹ́ kó dà bẹ́ẹ̀ báwo lẹ ṣe wá rí pé ẹ ṣe torí ẹjọ wá nígbà tẹ́yin fẹ́ kúrò ní báwo lẹ ṣe rí pé ẹjọ wá tó tẹlẹ pé òkè ya ilé ya ṣẹyìn lẹ ní ẹjọ wá ni àbí torí kò ní pé ẹjọ wá lásán ẹ tún jọ gbé bí dàdà tọ́wọ́ náà tún mọ̀ nípa iṣẹ́ àtàṣà tó yẹ kí nígbà tó wá di pọ́ tún ṣaláìsí gan ibi gan lẹ tún sí wọn sí mo fẹ́ kẹ́ sọ fún ara alẹ́ ká mọ bá àárín yẹn bó ṣe jẹ́. nígbà tí mo bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí di olókìkí nílùú òyìnbó ọkọ mi ló pè mí lónìí ẹ̀ ní kíni gbogbo èyí tó ń ṣe ń bí báyìí àwọn ọmọ àwọn èèyàn ò mọ nǹkan tó ń ṣe ń bí báyìí àwọn ọlọ́àbí yìí wọ́n pọ̀ ní ìdí eléyìí ọ̀dọ̀ yín ló yẹ ó yẹ káwọn èèyàn ẹ mọ nǹkan tó ń ṣe ó yẹ káwọn èèyàn mọ àwọn èèyàn ẹ kọ́ mọ̀ pé ó wà pé òun ṣerú eléyìí pé gbogbo eléyìí tó ń fún wọn bí báyìí ọ̀dọ̀ àwọn ló yẹ kó lọ fún òun ló ṣe jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí mi tẹ́ ẹ bá yẹ mi sí tẹ́ ẹ bá ṣe mo ẹ. Eh, mo ní à ìbádẹ́ ìbádẹ́ ìdá kó wà bí báyìí kó bá kí n lè sọ fún pé òótọ́ ọ̀rọ̀ ló máa sọ pé ó mà dẹ̀ dáa torí àwọn èèyàn máa ń sọ pé kí ni mo ṣe ń bí báyìí ẹ̀ ńgbà tí mo dẹ̀ ṣe kí ni ṣe tí mi dúró nílùú òyìnbó ẹ̀ kí ló máa ṣe ó ní kò sí yìí tí mo lè lè ní nílùú òyìnbó tó lè dàbí yìí tí àwọn èèyàn mi máa fún mi ó lè máa wálé ni so tí mo wá tí mo wà tí mo wá wálé táwọn èèyàn ṣé mo yìí business mo wá wálé wọ́n ní kí wọ́n bá wọn ṣe consultancy kan àwọn yẹn wá fẹ́ wá mo wá máa ṣe tán mo padà lọ láti iṣẹ́ wà fún mi lọ́hùn láti ṣe mo wá ń bá wọn sọ̀rọ̀ mo wá náà kọ́ mi báyìí báyìí báyìí báyìí ni ẹ̀gbọ́n Mobọ́lájí Johnson ó ní biscordent ó ní big business àwọn náà ní kí n bá wọn rationalize the business wọn wọn wá ní advertising agency àmọ́ ah, ní advertising ni ọkọ mi wà ní shell ah, àwọn ọ̀bàlẹ̀ èèyàn kan business yẹn ti wá ń lọ ọlẹ̀ àwọn ọ̀bàlẹ̀ wọn lèèyàn kan tó máa bá wọn ṣe òun bàlẹ̀ èèyàn òun bàdà tó ń bàlẹ̀ èèyàn kan láti ṣe jẹ́ mo lè ní kó wá bá mi ṣe òun ló dẹ̀ ti ń sọ fún mi pé kí n wálé mo bá pè gbà yẹn a ní GSM nitel bá pè pé báyìí báyìí báyìí báyìí kí ló rò ń pa ẹ́ ó bá ní ká pàdé ní Paris àwa hmm. lọ́hún pàdé mi mi wá láti bí lọ sí Paris lọ sí Paris mi padà wá sí because I was the job mo wà mo ń ṣiṣẹ́ ń bí báyìí àwa pàdé ló bá ní mo máa ń ó bá resign iṣẹ́ ẹ̀ ní Shell ó bá ní àwálé náà ni òun ti sọ pé bíi ló yẹ kí n máa ṣiṣẹ́ in any case ṣé ọba dẹ̀ need help fún bó wọn wá bó ṣe wà nìyẹn. èmi ìṣèjókòó ni mo bá àwọn Johnson ṣe tí wọ́n tán mo lọ bọ́ Kúbánjọ náà ṣe business ẹ̀ báwo ló ṣe wá dégbà tẹ wá jọ dé sí nàìjíríà ń bí báwo ló ṣe jẹ́ ń tẹ́ pé òyìnbó gangan ni wọ́n báwo ni jíjẹ mímu gbogbo ẹ̀ báwo ló ṣe rọrùn sígbà yẹn àbí kò tẹ̀ rọrùn rárá àbí wọ́n ẹ̀kọ́ ó kàn wọlé tẹ̀léra wọn. kò rọrùn tó bá ti níṣẹ́ ẹ̀ lọ́wọ́ tó dẹ̀ dé tí iṣẹ́ yẹn wọ́n pè wá iṣẹ́ wà ń bẹ̀ nígbà táwọn yẹn fẹ́ dà wá ríburíbu bá kankan àwọn àwọn tó ti gbọ́ pé ó ti bá wọn rí business ó ti bá wọn wá business afáàmà kò dẹ̀ lọ́kọ tèmi ó máa ṣiṣẹ́ sunday saturday sunday àwọn yẹn bá ní kò burú gbogbo nǹkan tó ní tó promise pé àwọn àfún wọn lé wọn àfún àwọn usual gbà tó ti wá gbà tó dẹ̀ ti jẹ́ ìyàwó ẹ̀ nàìjíríà wọn ò bá ṣe nǹkan kan sí àwọn kan wá gbọ́ ó gba business ó dẹ̀ ṣe wá wọn bá láwọn wọn bá recruit ẹ̀. náà bá gbà nígbà tó tún wá ṣe fáwọn yẹn náà ni ẹni tó wá gbà wá ní gbogbo ìgbà yẹn Táíwò ni mò ń jẹ́ àwọn èèyàn tí ẹ mọ̀ pé pé wa wọ́n kàn pé torí pé tó bá fóyìnbó àá wàá fẹ́ kọ́ pọ̀ fóyìnbó kẹ́ ọkọ mi lóyún kí n má orúkọ òun orúkọ náà Táíwò Àjàyí náà mọ̀ ajá ní ìdíwẹ̀ ajá bọ̀ tó sọ pé láti discuss ẹni ká má change ẹ̀ má change ẹ̀ àtẹ̀yìnbá ṣe wọ́n kàn lérò pé aṣẹ́wó ni wọ́n kàn rò pé kinní kan ní Táíwò Àjàyí náà mọ̀ that's your professional name èèyàn márì tí eh, òun jẹ́ orúkọ ọkọ ẹ̀ because that's your problem wọ́n ti mọ̀ yẹn internationally with that name tó bá tún wá tún máa ṣẹlẹ̀ máa bẹ̀rẹ̀ mú ní Nàìjíríà ìṣe náà lérò pé Eh, eh, wọn ò mọ bó ṣe jẹ́ eh, nígbà tó di pé àti fáìlì fún tax finally mo láti ṣe torí àwọn yẹn ní nígbà tó ayé màrí tí mo ní mo wo àmárè kí ṣe tí bí mo ṣe di Àjàyí nìyẹn Nàìjíríà ló dá gbogbo <laughs> torí para wa ò ní culture wa o ní culture wa o à ń jórúkọ ọkọ ṣé o mọ̀ níbòmíì pàápàá tó bá kú sílé ọkọ yẹn wọ́n gbọdọ wọ́n á gbé ẹ lọ sílé bàbá ẹ lọ sí ni ọmọ bàbá ẹ nìyẹn tó máa fi kú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ẹ sọ fún mi tí n bá so kò jọyàn kan lójú pé ò jẹ́ mrs òyìnbó ló dá gbogbo rọrọrọrọ yẹn sílẹ̀ náà. ọkọ mi tún bá mi ágì tí ò ń ṣe nàìjíríà pé eh, ọmọ àjàyí ni mí wọ́n dẹ̀ ṣe mọ̀ mí lágbàáyé nìyẹn bí kí n jù lẹ́bẹ̀ẹ́ finally pátá láti ṣe àjàyí láìsẹ̀ tiẹ̀ so bá ṣe jọ wà bíbá ẹ̀ nìyẹn tàdé jọ ń lọ tàdé jọ ń lọ nígbà táwa ṣiṣẹ́ yẹn tán tá a bẹ̀rẹ̀ sí tí ẹ̀gbọ́n eh, lákàn àkè òṣókọ́ lórúkọ ọkùnrin náà ló wá gbà tó wá gbaṣẹ́ fún tán ló bá dijọ́ kan ló bá kan lẹ̀kùn mi ó yẹ kí n sọ yìí ló bá kan lẹ̀kùn wa nílé ibi tó ló bá ní ló dá àwọn ará immigration ló ní kó máa bọ̀ ní immigration mo ní kó máa bọ̀ ní kí ló ṣe ayé ìgbà yẹn ni wọ́n á gba business lọ́wọ́ ẹ̀ tó bá jóyìnbó wọ́n á gba business lọ́wọ́ ẹ̀ pyjamas ló máa wà wà bára ẹnu plane hmm. wọ́n á láǹdì ẹ̀ ní wọ́n ṣe ń ṣe ń nà seventies eighties. gbogbo businesses tó ń gbà lọ́wọ́ àwọn òyìnbó náà dà kí náà ṣe pẹ̀lú wọn wọn ti rọ́ọ̀nù wọn dáhùn. ọwọ́ bá ọkàn yín gbà yẹn náà. ọba wa bá nàbà ni ẹ̀làǹgbàtà mo wá ní kó tẹ̀lé àwọn mo ní kó tẹ̀lé yín láago méjì kó tẹ̀lé nineteen ni mo yìí kó tẹ̀lé yín kí ló ṣe wọ́n ní táwọn tó bá dé ọ́fíìsì alágbọ̀n wọ́n á sọ fún mi ní kókó òǹkókó òǹbí báyìí àwa bá yín lọ́hùn ẹ máa lọ kò jáde ń bìbà iṣẹ́ àbá yín lálágbọ̀n tẹ́ ẹ̀ bá lè sọ nǹkan tó ṣe tí mo mọ kí ló kí la múra tó kí ló máa tẹ̀lé yín fún bàbá yín létà náà sọ fún mi bọ́ ṣe ń ṣe fún ọ ní wọ́n á gbé jàǹtò bẹ́ẹ̀ yẹn plane náà ń gbé lọ wá bára ẹ̀ ní ní Heathrow wọ́n ti ṣe fún ọ nìyẹn làbá múra làbá lọ sí alágbọ̀n gbàyẹn náà wá sọ fún wa wọ́n ní ó dé wọ́n kàn sanwó fún ni kò ṣiṣẹ́ àní kan mú sùúrù fún wa làbá bọ́ sínú mọ́tò làbá lọ ṣó kúkú mọ bẹ́ẹ̀ mi ti ń ṣiṣẹ́ fáìlì ẹni tí ọkọ mi tí mò ń sọ̀rọ̀ yìí <laughs> pòfẹ́sọ̀ ni káwọn máa kà ó sátọ̀dé sọ́ndé àbá ní kan mú sùúrù fún wa kò ṣiṣẹ́ ó kàn ń gbowó ni àbá lọ kó àbá padà lọ sùúrù lérè làǹgbé ń bá jà ó a bá lọ kó àwọn papers a bá fi hàn wọ́n ní immigration gbogbo businesses tó ti kó wá berek and so tó ti nàìjíríà lè o ẹnu ẹ̀ láwàyè n tó ń ṣe wá nìyẹn ọ̀dàlẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́ wọ́n ní ṣèkàṣèkà fi kan ṣera ẹ̀ á fi púpọ̀ ṣera ẹ̀ wá sí tó wà gbogbo wọn lọ ti wá padà fún nǹkan wọn lọ àwọn ni wọn bára wa fà ń lú. that's right hmm. so wọ́n ṣe wá làbá débẹ̀ làbá fi hàn wọ́n ni ẹ́ wọn ò mọ̀ kó tó yìí náà bá wá pè mí náà bá wá sọ fún mi n hmm. tí mo sọ fún yín kì í ṣe pé mi mo àwọn náà wá sọ fún mi pé nǹkan táwọn èèyàn wá ń ṣe Mr. Kitty ẹ̀ ní orúkọ táwọn èèyàn wá ń ṣe rèé tán bá ti lo òyìnbó yẹn dáadáa wọn ò dẹ <laughs> ní wọ́n ní ọkùnrin yìí èmi ló ń wá hmm. kò mọ̀ pé wọ́n ní àmárì hmm. a àbá tún lọ àbá mú marriage certificate àfihàn wọn wọn lérò pé ó fẹ́ get rid of ó fẹ́ kọ́kùnrin yẹn lọ ó wàá fẹ́ fẹ́ mi hmm. ó ti kú sẹ́yìn tí n bá purọ́ mọ́ ẹ hmm. kọ́lọ́hún dájọ́ ẹ fún gbogbo àwa hmm. pé mo purọ́ mọ́ ẹ o òkú ọ̀run ni ẹ o pé mo purọ́ mọ́ ẹ òótọ́ ọ̀rọ̀ kan ni mo ń sọ yìí o kọ́lọ́hún dá fún mi. tẹ́yìn ò bá wá fẹ́ wọn kọ́ gbà tó fẹ́ tẹ́yìn ò bá. tó bá jẹ́ pé oníranù lèmi náà ni màá ní màá fẹ́ tí n bá fẹ́ orí orí wàhálà tó máa dá sí mi tó bá jẹ́ pé mi ò fẹ́ ó ti gbé ọkùnrin tó jọkọ mi ó ti gbé yẹn kó ń bẹ mo wà by myself níbàyìí téèyàn bá níṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí ò mọ nǹkan tó ń ṣe wà ní tí wọ́n bá dẹ̀ tó tọmọbìnrin yẹn bá lórí tí ẹ pẹ́lẹ́ so ó fẹ́ bẹ́ẹ̀gì tó tó lòpọ̀ wà lẹ́yìn mi kó so ó fẹ́ ṣèkà fún ẹni ẹlẹ́ni ó ti kú báyìí nsẹ́yìn àbúrò kọ́ńpìnì yẹn báyìí bí ọlọ́run ọlọ́run tó lédùbàrè wa ó ti ń ṣiṣẹ́ ẹ̀ nìyẹn kò sí nǹkan kan tó ṣe tó bò ò bá ṣèkà kò àbá ń bẹ̀ bó bá ṣe eré àbá ń bẹ̀ so bọ́ bá ṣe wá sọ fún wa mi ti sọ tán o wọ́n wá sọ fún wa pé ẹ nǹkan tó ṣẹlẹ̀ o ẹ máa wo nǹkan o wọ́n bá ní mo bá ní ah mo bá bínú kí ni mo ń ṣe ń lù yìí tó ṣe báyìí ẹ sọ à ń padà lọ à ń padà lọ. director of immigration kí tiẹ̀ dẹ̀ lórúkọ alámú kiri kan kiri sambo ọ̀sán wọ́n bá ní rárá rárá rárá à lè lọ ibì kankan irú àwa irú yín báyìí làwọn fẹ́ ní nàìjíríà ọkùnrin èmi dẹ̀ ti form company wọ́n ní kí n apply fún um, work permit ṣá fún extra expatriate quota. olódùmarè ń ṣiṣẹ́ o ò béèrè lọ́wọ́ mi pé kí la ṣe wá dúró síbí báyìí kí ni gbogbo ẹ̀ ṣe wá ń lọ immigration ló wá sọ fún wa ló wá sọ fún mi pé nǹkan tó ń fẹ́ ṣe fún mi rè tèmi wá bínú tí mo ní mò ń lọ wọ́n ní ah, ah, ah, mi ò lè lọ àwọn ò lè jẹ́ kí n pa kí n mú ọkùnrin yẹn kémi pẹ̀lú ẹ̀ka padà lọ lóyìnbó nàìjíríà ò dáa nàìjíríà ò dáa bọ̀tà àwọn míì wà o tó ń ṣe try o àwọn tó ń dẹ̀ ń bá mi sọ yìí ọ̀rọ̀ haúsá ni wọ́n wọ́n ní mi lọ wọ́n ní mi ò lè lọ wọ́n ní mi ò gbọ́dọ̀ bínú gbogbo owó tó ń jẹ wá wọ́n ní àṣe padà wọ́n ní ká ju ọ̀sánwó fún wọn ṣe kíní kan ní ká gbàgbé ẹ̀ wọ́n ní kí n ṣé mo ti ní company ẹ̀ ẹ̀ ń ṣe Táíwò Àjàyí public relations ńgbà yẹn ṣé mo sọ fún pé mo ń ṣe consultancy wọn ní kí n apply fún ọkọ mi expatriate quota kí n employ ẹ you ask me kò sẹ́ni tó ti béèrè question yìí lọ́wọ́ mi rí wá kí la ṣe wá jókòó síbí báyìí apart from pé kí wọ́n á máa ṣeré ń bí báyìí kí n apply fún expatriate quota kí n gba ọkọ mi yẹn as general manager which is what I did wọ́n á pè mí fún interview wọ́n ní kí n má bọ̀ that way I must go through the uh, due process. They will take me through, due, they took me through due process. I love for interview and everything. They gave me the expatriate quota. We started partnership advertising. The rest is history. The people who were worrying us, the company, àwọn èèyàn ń ń rò pé táwọn bá kú ni heaven wà. Wow. Hell, wà gbogbo ẹ̀ wà ń bí báyìí ò ní ìlàdí lọ́ọ̀bì kankan bí báyìí ni gbogbo ẹ̀ wà bí ni judgement wà because eh, Elédùmarè wà eh, the natural laws work and if you do right ò lẹ́ ò ní láti bẹ̀rù kankan tó o bá fẹ́ ṣe ségesège fọ́ọ̀mù ẹnì kejì ẹ̀ ẹ o mọ nǹkan tó ń ṣe o mọ nǹkan tó ń ṣe o the Lord doesn't want to know about that ignorance is no excuse in law bó bá ti ṣèkà wá rí kà bó bá sọkò báyìí ń bọ̀ àpadà wá báyìí that's how it is ọmọ wálé ńgbà tó dẹ̀ fẹ́ wálé àṣìṣe àṣọrọ̀ àṣe gbogbo ẹ̀ ńgbà tó kú síbi ìlú ẹ̀ ní wà látàn wọ́n mi mo fẹ́ má bínú mo fẹ́ sàn yẹn pé nígbà tó wá di pé ọlọ́jọ́ dé ẹni kò tẹ̀yìn pé yóò rẹ̀ wọ́n kọ̀ rẹ̀ wọ́n díẹ̀ náà ni tó wá di pé ọlọ́jọ́ dé èmi wá wò ó pa tí mo wá gbọ́ máa gbà mo rò bó yẹ kí ẹ sọ pé wọ́n ṣètò bó ṣe máa gbé wọn lọ sí ìlú òyìnbó padà ni mọ́mí dẹ̀ ní atán ni báwo nìyẹn ṣe jẹ́ màá ń pé ṣáwọn ẹbí wọn ò sọ pé ọmọ àbí wọn ti wò ó pé àtọrun àtẹsẹ̀ ẹ bá mi sọ bí ìyẹn ṣe rí. èyí tó da ní ọ̀rọ̀ òyìnbó nìyẹn tó bá ti fẹ́ èèyàn kan ẹ ti di bísínẹ́sì ẹ̀yìn méjèèjì nìyẹn wọn ò lágbára láti dá sí tó bá fẹ́ ṣe tẹ fẹ́ ṣe pẹ̀lú ra yín ibi báyìí ni ìyá akọ èèyàn kan á sọ pé ẹ̀ẹ̀kan gbé wa náà o tíyàwó ẹ̀ bá fẹ́ ṣe fún tọkọ bá fẹ́ ṣe fún ìyàwó ẹ̀ àwọn ọmọ ogun alára wọn ò lẹ́tọ̀ àfi tí bàbá wọn àbí ìyá wọn bá sọ pé kò burú ibi tí ibi tí ibi tí lọ́ọ̀ kì í dẹ̀ universal law tó fi dáa nìyẹn so ẹ̀sọ́ òun gan alára ibi tó fẹ́ wà ló wà so ó yẹ à lè gbé lọ but ilẹ̀ wo náà wà lọ́hùn tí kì í ṣe ṣe lẹ́ẹ̀kan náà níbí báyìí ó dẹ̀ yé ńgbà tó lóun fẹ́ wá bí báyìí ó wá ṣiṣẹ́ òun ni mo ṣe sọ pé ńgbà tóun lọ ó pass pattern fún èmi ni go on dẹ̀ dúró mà. èmi jẹ́ mọ̀ pé ó wà around òun ló ṣe jẹ́ pé n bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wa ta láàfẹ́ wa ṣe lèmi ń continue láti ṣe pé kò sí bí báyìí pé mi ò lè fọwọ́ kàn báyìí kò mí pé kò sí bí báyìí kò mí pé kò sí bí báyìí fún mi ò lè jí láàárọ̀ kí n má rántí ẹ torí tí ò bá sí bá ṣe jọ tó mi ní wà níbi tí mo wà yìí ò ní máa bá mi sọ̀rọ̀ bó ti ń bá mi sọ̀rọ̀ yìí èmi ò dẹ̀ rí BBC bá bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́rùn láìmárùn-ún ní lọ́sẹ̀ bó ṣe lè tó ìta ń ṣe yìí because nǹkan tèmi sọ pẹ̀lú ẹ̀ sọ pé ibí yìí ni this is the first frontier Africa and Nigeria is gonna be the last frontier never mind kí ló ń lọ ìjì á gbogbo ẹ̀ á ṣe kò séèyàn kan tó lè ṣe nǹkan kan sí this is where it all started ibi ibùjókòó Olódùmarè rèé this is where it's at. wọ́n mi ẹ̀ wá ẹni ẹ dá lè wé lẹ̀ ẹ kí ẹ fẹ́ máa fi máa rántí ọkàn yín pé ẹni. Any ọjọ́ tí wọ́n ń fa yélẹ̀ náà lẹ́tún dásùkù yẹn náà lẹ́gbẹ́ láti máa fi ṣèrànwọ́ ẹ bá mi sọ ń pa díẹ̀ nípa bí yẹn ṣe lọ. ó kú ní thirty first of December ìjọ tí ọdún parí mo ní ọkọ mi nìyẹn káre ó ń sọ fún mi pé bẹ̀rẹ̀ new year new thinking new beginnings carry go mo bá ní kò burú mo fi ọdún kan mo fi palẹ̀ mọ́ mo fi palẹ̀ mọ́ mo ní níjọ́ tó kù yẹn alámàṣòkú tó jẹ́ àmàjókòó àmà máa ké èmi ò ní ké fọkùnrin mi tí n bá máa fi rántí ẹ̀ mo máa fi rántí tó jẹ́ tó jẹ́ sí mi nǹkan tó fi wà nílùú iṣẹ́ tó lóun wá ṣe so nígbà tí n bá ta bá máa ṣe ìrántí ẹ̀ ìrántí ayọ̀ ìrántí ìdúpẹ́ mo wá ní mo máa ó dẹ̀ education dẹ̀ jọ lójú toro máa ń bínú àwọn òyìnbó a máa dulé wọn káàkiri a máa dúpẹ́ mo rántí tá bá kó mi báyìí bá lọ lóyìnbó tá bá máa lọ ń báyìí Driver, mama dule dùn lé ọ̀gà eh, àwọn ọkọ̀ máa máa gbé báàgì kiri tá a bá wá dé Heathrow gbogbo wa àwa bọ́ọ̀lẹ̀ àwọn fúnra àwọn oníkàkú a máa wá mọ́tò wo ló máa gbọ̀ ọkọ mi a ní ṣe sórí nǹkan táwọn táwọn èèyàn tó ń ṣe káàkiri wọn á wá di oríṣiríṣi ní ọ̀dọ̀ wa wọn á ní gardener wọn á ní cook wọn á ní this wọn á ní orí gbogbo kìíní wọn tó ń bá délé wọn bá dẹ̀ ti lọ lé fúnra wọn náà máa lọ sí supamákẹ́ẹ̀tì tó máa lọ ṣọ́ọ̀bù tó máa kúkú tó máa ṣe tá a gbé wọn bí ọlọ́run lù pé education tá a bá fún àwọn ọmọ wa ní education tó ní confidence wọn á mọ àyè wọn ní láwùjọ wọn á mọ̀ pé èèyàn kankan ò lè dẹ́rù àwọn èèyàn kan ò dẹ̀ lè máa jẹ́ máa dùn léèyàn kankan kiri mo bá ní iléèwé yẹn ni máa dálẹ̀ àwọn èèyàn mọ̀ àwọn ọmọ tán ti jáde ní skúlù mi wọ́n ti di oríṣiríṣi ń sẹ́yìn i'm very proud of my life that singular uh, uh, uh, uh program bẹ́ẹ̀ ni àwọn ọmọ tí mo wá á wá ní education tó jẹ́ pé ní skúl mi mi ò ń jẹ́ kéèyàn kan náà yàn kan torí àti sọ̀rọ̀ láti máa máa sọ̀rọ̀ láti máa explanation kí la ti ń pè kí la ṣe ń pè explanation láti máa la la nǹkan làárọ̀ yé àwọn èèyàn tí mo ṣe nìyẹn lọ́dọ̀ àwọn ọmọ mi o ṣe àmọ́ ìwọ mọ̀ nú àwọn àwọn tó ń jẹ́ students mi wọ́n ti di èèyàn tó jẹ́ pé wọ́n ti wá dàgbà wọ́n ti dé oríṣiríṣi wọ́n wà all over the world now I'm very proud òtítọ́ ń fẹ́ ká wá ṣe nìyẹn mo ń ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ ńgbà tó dẹ̀ kù tán àwọn ẹlòmíì wọn ò rí mi kí n ké hmm. wọ́n dẹ̀ rò pọ̀ fẹ́ràn kò lè fẹ́ràn ọkùnrin yẹn hmm. kó má rí bẹ́ẹ̀ kí náà ṣe lè mọ kí ló ṣe jẹ́ sí mi kí náà mọ̀ ń pa pé èèyàn fẹ́ràn èèyàn hmm. kí náà mọ̀ kí náà mọ̀ ibi tá mi pẹ̀lú ẹ̀ dì sí wọ́n mọ̀ náà so kì í máa ké kì í máa jára mọ́lẹ̀ kẹ́ máa wọ́n mi sí mi lórí ìgbà yẹn lẹ máa lérò pé èèyàn kan kú fún mi ẹ lè mọ ẹ lè mọ nǹkan tí igi igi tó yẹ lù mí kò dẹ̀ yẹ lù mí ó sọ fún mi pé èmi ń sọ ọmọ náà lọ́hùn mo ní ọlọ́hun rán èèyàn kan sí mi ó dẹ̀ wá sọ pé ó ti ṣiṣẹ́ débi tí mo lè gbé fúnra mi ló ṣe ni kó máa lọ torí ńgbà tí mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni ó kú mo wá dé ńjọ́ náà mi ì réèyàn reception mo wá wọlé mi ì ré mo wá wọlé lọ sí yàrá lọ́sítò tó wà mo rí pọ́n ti da ṣọ́ọ̀bù mo ní ọlọ́run <laughs> èyí tẹ́ ẹ tún gbé fún mi rè oríṣiríṣi nǹkan dáadáa lẹ̀ gbé fún mi o tí mo dé gbà mi ò lè mi kò sí nǹkan tí mo lè sọ sí ilé ìtẹ́ pé fún mi yìí o ṣùgbọ́n bí mo ṣe máa ṣe mi ò mọ̀ o ẹ̀yin náà lẹ máa gbé mi ẹ̀yin lẹ máa ṣe òun ni mo bá sọ̀rọ̀ ẹ̀yin lẹ máa ṣe mo dẹ̀ ṣí draw ẹ̀ mo dẹ̀ gbogbo nǹkan tá a fi ń tọ́jú ẹ̀ mo yẹ gé ìkànnà ẹ̀ mo gé irun ẹ̀ mo wẹ̀ fún mo mo dẹ̀ gbé síbẹ̀ mo wá jókòó tí dókítà fi dé ọlọ́run ò tí ì yẹ̀ lẹ́yìn mi láti gbà yẹn torí tí mo fi ṣe dé vet almost thirty years eh, mi ò lè sọpá gbára mi ni mo kàn jí mò ń jẹun ni mò ń sùn mò ń jí mò ń tẹ mi ò mọ bó ṣe mi ò mọ bó ń ṣe ṣe wọ́n dẹ̀ ṣe mi ò ní complaint. ṣẹ́ni bí màmá ṣe mú láti àárọ̀ tá a ti wà ń bí tí wọ́n ṣe ń mú lẹ́yọ kọ̀ọ̀kan ta ló ti máa mọ̀ kérù màmá wàáyì tẹ̀ ti pé eighty torí ọlọ́run àwa ẹ̀gàn tá à ń tẹ̀ sí tó yẹ pé wọ́n bí wa lọ́mọ pọ́lọ tó wà lórí wọn gan-an à ń gbọ́dọ̀ sọ ni ọlọ́run gbọ́dọ̀ pọ̀ wọ́n fún wa báyìí òun la ṣe gbọ́dọ̀ wá wọn wá torí pé nǹkan tó wà nínú ọpọlọ wọn yìí ti pọ̀ jù káwọn ará ilé káàkiri náà kárí nǹkan kan dì mú pàápàá àwọn obìnrin hmm, tó jọ wọn ọ̀dọ́ àtọwọn àgbàlagbà torí pé màmá wa yìí hmm, mo ti sọ fún yín pé pé kò sígbà tá a lè wà hmm, àmọ́ mo sì náà béèrè méjì mẹ́ta mẹ́rin kan kí o ṣe kí màmá lọ sinmi torí bí ṣe ń jù fún wọn báyìí wọ́n wọ́n hàn tí wọ́n ń fún mi padà ni ẹ ti ṣọ̀wọ́n oríṣiríṣi eré ní ìlú wa eh, ara èyí tí mo fẹ́ sọ ni torí mo lọ bá ìkọ́nà wọn èèyàn yín náà ni wọ́n eh, ọ̀gá Bátúndé Kèlání hmm, ẹ bá wọn ṣe ìkọ́nà wọn bẹ́ẹ̀ ni àwọn náà sọ pé ah màmá yẹn mo fẹ́ kẹ́ sọ ń pa torí pé àgbà oníṣẹ́ lọ́wọ́ náà ẹ bá mi sọ ń pa bàbá Túndé Kèlání dẹ́kẹ́dẹ́ bá mi sọ ń pa iṣẹ́ tẹ́jọ́ ṣe yẹn. bí ah, tí lérò pé àwọn èèyàn mọ yìí nǹkan tán ní ní pẹ̀lú Túndé Kèlání hmm. tán bá mọ̀ gbogbo àwọn banks wa gbogbo wọn a máa fund hmm. wọn a máa fún ní owó láti máa ṣiṣẹ́. Mm máa máa dúró tì gan torí kò yẹ kó máa kó máa dùn káàkiri láti rí owó iṣẹ́ tó fẹ́ ṣe torí ìtàn tó ń pa tó ń sọ fún wa nǹkan tí ó yẹ ká mọ̀ ni òpémúlérò mọ́jà àlè kan mo mo rí nǹkan kan tó ṣe nípa ifá àwọn èèyàn ò mọ̀ ń pa afá wọn ò mọ̀ pé sáyẹ́ǹsì ní ifá wọ́n rò pé fetish àbí àwọn babaláwo àwọn wọn ò mọ̀ original mathematical formations wọn ò mọ̀ pé òun ní ifá kí lójú wa ṣe lè dúdú tó yẹn tí a ní mọ̀ èèyàn kan ló wá ṣe interview fún mi ló wá ní ṣé mò ń lọ sí church mo ní mi ò lọ sí church ah èwo ni mo wá ń ṣe ń bẹ̀ mo ní èwo ni mo ń ṣe mo ní mi ò lọ sí church nítorí òun lérò pé bóyá nǹkan bíi ifá ni mò ń ṣe àwọn babaláwo ifá mo bá ní journalist i'm a journalist myself journalist ò mọ̀ ń pa ifá go find out go google it go find out go find out about your own culture anything tọ́hún bá ti kọ tí ò ti dé láti Greece tí ò ti dé láti kinní kan gbogbo all this knowledge came from here People from Greece and everything used to come and sit at the feet of African philosophers láti kọ́ gbogbo nǹkan tó ń rí package tó wá ń kọ́ wá ń sẹ́yìn táwa wá lérò pé kò sí hmm. pé ò ti jẹ́ torí pa wọ́n ti dà wá lórí rú ká mọ̀ pé àwa everything is coming from here pé kò yẹ séèyàn kan tó yẹ kán ṣe bójúbójú fún wa wọ́n á sọ fún this interview was it monday ṣẹ́ni wednesday monday ni mo ní babaláwo ifá are you listening to anything i'm saying tó gbọ́ gbogbo nǹkan tí mo ti ń sọ látàárọ̀ tí wọ́n sọ fún mi pé bóyá àwọn babaláwo àbáwọn ifá but separate ifá from babalawo, do you know what ifá is torí tó bá mọ̀ ò ní lérò pé you are using that stick to hit my head bíi pé mo ṣe nǹkan kan tí tán rírú ẹ̀ rí tí n bá tí ọlọ́run bá kẹ́ mi títí títí tí mo understand ifá bíi ṣọmọ professor ìyàwó obìnrin yẹn orúkọ tó ti ṣaláìsí ṣe kí ọlọ́run kẹ́ mi kí n mọ̀ ń pa afá màá máa polówó ẹ̀ kiri ni you know so mo ní kò sí nǹkan tó fetish nípa nípa afá kí ni ṣe tó jẹ́ anything tó bá ti jẹ́ nǹkan tiwa a máa fi pé kò yẹ ká ká yẹ sí kò yẹ kò yẹ ká pé ó ó tóbi ó tóbi lọ́wọ́ wa wọ́n mi lọ sí church anyway by, by the way nìyẹn. onígbà tí mo rí bàbá Túndé Kèlà ni wọ́n ní iṣẹ́ pọ̀ àmọ́ owó táwọn máa fi ṣọ̀wọ́n iṣẹ́ yẹn gò sí pé kò dẹ̀ sí ràn lọ́wọ́ wọ́n sọ bẹ́ẹ̀ gan-an. bíi pé mo wà ń bẹ̀ bíi pé mo wà ń bẹ̀ ò dẹ̀ ríran bó ṣe tó lọ́wọ́ mi ni mò ń sọ yẹn torí mo mọ mo mọ mo mọ irú iṣẹ́ tó fẹ́ ṣe tí a tí a bá rí àwọn tó ń tó máa máa support ẹ̀ tó ń fún ní tó ń dúró sẹ́yìn ẹ̀ ni ah but kí là ń ṣe owó wo ebó ní life uh, place níbo ni priorities wa wà ẹ̀kọ́ bí òyìnbó bí òyìnbó anything tó bá jẹ́ bí òyìnbó bí òyìnbó ibẹ̀ yẹn náà máa fowó sí i tó jẹ́ tiwọn tó máa develop tó máa bẹ̀rẹ̀ sí káràmásìkì tó máa máa pè láwùgẹ arugẹ àwa ò ní ṣe yẹn ṣé bí ní gbogbo wa wà mo mọ̀ yẹn náà wọ́n ti pè mí sí àṣe nǹkan kan bẹ̀ yẹn wọn ohun tí mo rò ní pé eléyìí wà ń bí báyìí àwọn Túndé Kèlání wà ń bẹ̀ yẹn this was two weeks ago àbí ó wà nù wọ́n fún mi ní kinní kan ní àwọ́dù kan ń bẹ̀ náà ni ni mo ní wọ́n wá ṣàwọ́ọ̀dù mo wo gbogbo ẹ̀ mo ní hmm, pẹ̀lú gbogbo tá à ń ṣe wọn you know no substance ibi tó yẹ kówó tó tí yìí ti máa owó yìí owó wọn máa yọ wọn ò gbowó síbẹ̀. yeah mo wà ń bẹ̀ wọ́n fún mi láwọ́ọ̀dù yẹn but my brother I gave a speech nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe speech yẹn wọ́n tiẹ̀ sọ wọ́n tiẹ̀ whisper sí pé speech yẹn dàbí kó máa gùn jù pé kí n ké mo ní ìnà o. láti sọ pé kí ni jọ wá lójú kí ni nǹkan tó yẹ kó máa jọ wá lójú wọn ò fẹ́ gbọ́ èmi á dẹ̀ máa sọ torí ẹni tí ò bá gbọ́ ohun tí mò ń wí wọn ò nídìí láti fún mi lóye wọn ò nídìí láti wá mi i'm alright níbi tí mo wà mi ò polówó ọjà kankan ohun tí mò ń polówó ohun tí mo dúró fún àwọn tán bá tán bá mọ̀ wọ́n bá mọ iye wọn á wá mi wọ́n á rí mi náà. òun ló gbé mi lọ pé wọ́n mọ iye ẹ̀ náà ló ṣe di pé odidi ìjọba ìlú wa wọ́n dídì pè yín pé ó ní oyè ńlá àmì tó fẹ́ tó fẹ́ fi yé ẹ̀yin sí pé ah ẹ wá pè yín mí tẹ̀ wọ́n á ní oon Eh, èmi mọ̀ pé ẹ̀ ní sọ pé bí ọ̀hún ọkọ̀ wà tí ẹ̀kọ́ máa lọ dídì sọ pé ah wọ́n fẹ́ fọ̀wọ̀n kan ní kínní mọ̀ pé ẹ tẹ̀ náà tẹ̀ fẹ́ lọ gbà gan pé ẹ̀ wo pé kí ló tẹ̀ ń jẹ́ pé òwò ẹ̀ nípa ẹ̀ báwọn ṣe ń pé kínní àmọ́ òye ńlá ni òye tí ẹ pé. yóò sì ń dé aṣọ fún yín wọ́n bẹ̀ mí fámìlì bẹ̀ mí ni pé mo gbọ́dọ̀ lọ kí làwọn politicians ẹ fún wa lọ́nà ẹ fáwọn àwọn ọmọ wa ò ní iléèwé tó ń lọ wọn ò lómi wọn ò lọ́nà wọn ò ní kinní kan wọn ò ní hospital wọn ò ní kinní ẹ fún mi lóyè wọn fẹ́ fún mi lóyè ní mi ìfẹ́ àwọn ẹ̀gbọ́n mi lọ́ní mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn kọ́ politicians kan ló fún mi lóyè ìlú ló fún mi lóyè wẹ̀ báwọn ṣe wọ́n ṣe sọ ni wọ́n ẹ̀gbọ́n mi wọ́n ní kó tẹ̀lé mi bá mi dé àbújá gbọ́dọ̀ lọ ni wọ́n ṣe dìde tí wọ́n bọ̀ tí wọ́n gbé mi lọ sí Àbújá nìyẹn pé mo lọ́lọ́ gbà kì í ṣe pé mo kì í ṣe pé mi ò mi ò káràmásìkí àwọn èèyàn Nàìjíríà àwọn tó ń ṣe torí tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀tọ́ fún àwọn èèyàn wa kí ni yìí yín kí ni ìfẹ́ mọ̀ yín náà ìfẹ́ mọ̀ àwọn tán tán tó rí tó jẹ́ pé wúrà là ń rìn lórí ẹ̀ àwa ò rí àwọn òyìnbó ń wá wọ́n ń wá wúrà wọ́n ń lọ lò so kí làwọn yẹn fẹ́ wá láyé wọ́n rí lára mi tó fẹ́ jọ mí lójú wọn ríran torí tán bá ríran ìlú yìí ò ní rí báyìí ìlú yìí ò ní rí báyìí lọ́n ní mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pé àwọn wà ń bẹ̀ ni politicians come politicians go but nàìjíríà ni àwọn èèyàn mi àwọn èèyàn nàìjíríà lè fún mi báwọn ẹ̀gbọ́n mi ṣe jókòó lé mi lórí ni ẹ̀tàn fìkan lé ẹ̀ sísá mi lé mi pé kó gbé mi kó bá mi lọ sí Àbújá èmi kan lọ gbà tó rọ́mọ̀ mi <laughs> rọ́mọ̀ pé mi dá sí yeah and inú mi dẹ̀dùn náà kì í ṣe ìwà nìyẹn nìkan tán màá sọ wípé òótọ́ ọ̀rọ̀ làwọn ẹ̀gbọ́n mi wí. Mm ṣe bẹ́yìn nìyí ẹ̀yin tẹ́ nílùú rèé ẹ̀yin rèé gbogbo àwọn tó ń fún mi lóyè ṣe gbogbo àwọn tó ń fún mi wọn ń ṣe àsọ̀rọ̀ àsọ̀rọ̀ wọn ọmọbi tán wà gbogbo wọn kì í ṣe eléyìí nìkan gbogbo wọn kọ ọmọbi tán wọn ọmọ tó ń ṣe Lagos State wọn ọmọ tó ń ṣe wọn. And I, and I don't, um, they lost. I don't miss them torí àwọn tán nílùú àwọn ẹ̀yìn rèé nà La monday ní láti tó ṣe bá ti dé gbogbo bá dé mi tí gbogbo bíbà yìí ṣe bẹ́ẹ̀ ń ka pépà àwọn èèyàn mi nìyẹn àwọn tó yẹ kán mọ̀ mí tó máa mọ̀ bí n bá ń ṣe nǹkan tí mò ń láti ṣe àbí àwọn nìyẹn àwọn yòókù mi ò mọ̀ wọ́n rí wọn mọ̀ mí wọ́n dẹ̀ lè mọ̀ mí. màmá ò wá owó olóṣèlú bó ṣe rí lọ́ ṣe sàn yẹn kí lẹ fẹ́ fi ṣe mọ́ mi kí lẹ fẹ́ fi ṣe owó ni gbogbo nǹkan ni hmm, kí lẹ fẹ́ fi ṣe. ọlá iyì hmm. òun lèmi òun lèmi lèmi ń wá lò nígbà tó bá rí mi ṣóòrò ọlá ṣóòrò yìí ṣóòrò ògo ṣé mo dàbí ẹni tébi ń pa. Mm. ṣé mo dàbí àwọn èèyàn tí wọ́n téèyàn tọ́ọ̀kẹ́ tọ́ọ̀kẹ́ ó tán. mọ́mì pẹ̀lú ọjọ́ orin tẹ́ ti lò ní orílẹ̀ ayé kò sí tí ò tí ì ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bóyìnbó ṣe máa san wá ní you seen it all ní dídáadá o ní tọ̀dí kejì náà o mo fẹ́ kí lẹ fẹ́ sọ fún àwọn obìnrin pàápàá àwọn ọ̀dọ́ tó ń wò yìí mo fẹ́ kẹ́ bá mi ṣí wọn létí kí wọ́n lè rí nǹkan méje mẹ́ta dìmú lọ́wọ́ yín tó jẹ́ wípé òun náà máa lè fi ṣoríire torí pé ẹ̀yin la wá báyìí mà èyí tó jọ òun yàn lójújù ẹ̀yin ti ṣe ẹ ti gbé lóyìnbó ẹ ti ẹ ti pa pounds ẹ ti pa dollar ẹ tún ti wá wálé ẹ sì wá ń gbáyé eré adèrè pé ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin wa nísìnyí ó fẹ́ dàbá kan ẹ bá mi gbà wọ́n níṣe tí mo mi. tàbí orin òbí ni màá kọ fún mọ ọ̀rẹ́ mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyé bá ń fẹ́ ọ ẹ rárá jayé o ayé ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni ọ̀rẹ́ mi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lára tó gòkè lè ló ń bọ̀ kí là ń gbé tá à ń gbé ni mo máa béèrè lọ́wọ́ wọn àwọn ọmọ yín wà ń bẹ ẹ tọ́ wọn ẹ ráyè tiwọn àwọn tán lówó gan alára wọn ọ̀tọ̀ ọmọ wọn àmọ́ wọn wà ń lo òyìnbó táwọn òyìnbó ń tọ́ wọn tó ń darí wọn rú lọ́hùn kí wá láǹfààní kò dẹ̀ yé wọn pé nígbà tó ọmọ bá wà lọ́dọ̀ ẹ tó fi eléyìí hàn tó fi eléyìí hàn tó fi eléyìí hàn tó bá fọmọ tó bímọ ẹ tó tọ́ wà á mọ nǹkan tó bí sílẹ̀ tó gbé ọmọ tó tọ́ tó nítorí olówó tó sọ ọmọ lọ́mọ nù sílùú òyìnbó téèyàn kan bá ẹ tọ́ táwọn ọmọ bá délé wọn ò mọ̀ lú wọn wọn ò mọ̀ àwọn èèyàn wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò mèdè wọn ẹ wálẹ̀ nílùú ẹ wá ní ẹ láǹfààní kí láǹfààní yẹn useless man ẹ fi ọwọ́ ẹ fi ọwọ́ yín ẹ mú pọ́npọ́ ẹ fi lu ayé àwọn ọmọ yín fọ́ ẹ dẹ̀ lérò pé ń jayé àwọn ọmọ yẹn they on drugs they on kìnnì kan tó wà bíi náà mú àìmọ̀ but at least àmójútó wọn alẹ́ mọ nǹkan tá a máa àwọn tọ̀hún yẹn mọ nǹkan tó ń ṣe fún wọn ìyẹn ká pé tá a lò pé ẹ ta lérò pé à ń jayé nìyẹn ẹdẹ wà ń bẹ ẹ̀yin náà wà ń bẹ kò sọ hospital ṣùgbọ́n tẹ bá ti rí èèyàn kan tó lè gbé yín lọ India tó lè gbé yín lọ Dubai oh, everything is okay èmi dẹ̀ lérò pé obìnrin gẹ́gẹ́ bá ti ń sọ̀rọ̀ ká tó nígbà tá a bẹ̀rẹ̀ mo sọ̀rọ̀ pa agbára tóbìnrin ní àwọn obìnrin wa wọn ò ṣe bí ìpọ́n lágbára wọn ò ṣe kó Ọlọ́run ti dá wa bẹ́ẹ̀ àwa la gbé la sọ́ọ̀nù. So ó ti tán wọn ò mọ̀ pé àwọn ní agbára láti ṣèlú àwa la lè ṣèlú àṣèlú à ń bú àwọn ọkùnrin wa màá yìí blame wọn màá yìí blame ṣùgbọ́n tá a bá jókòó tá a bá rò mo béèrè lórí níbi kan tí mo lọ sọ̀rọ̀ tẹ bá dùbúlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ conversation wo lẹ́jọ́ ń ṣe kí lẹ̀ ń bára yín sọ ọkọ mi ìwọ ni minister of kìnìkan kìnìkan kí lè máa ti ṣe ń pa hospital àbí kíní kan you know whatever it is bó ṣe education ní school mi ìfẹ́ káwọn ọmọ mi wà ṣùgbọ́n gbà tó jẹ́ prestige kíní ni mo miss àwọn ọmọdé wọ̀nyí kí ló ṣe máa bímọ tó fẹ́ tọ́ pé à instead táwọn ọmọ yẹn máa fi wà ń bẹ̀ yẹn tán bá wà ń bí báyìí ó tiẹ̀ jẹ́ fi wọ́n sí boarding school ń bí báyìí ẹ̀ lọ́ máa rí wọn wọn á gbọ́ olùdí wà pẹ̀lú wọn but ẹ máa máa lọ rí wọn ẹ̀ kàn sọ wọ́n nù. ẹ ṣe yẹn kí wàá láǹfààní obìnrin gbà tó wà lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tí wọn ò ṣe tó ò dá sí nǹkan tó ń ṣe tó ò ṣe contribution tó jẹ́ pé wọ́n bá nǹkan tí wọ́n jókòó tó ń ṣe ni pé kó máa kówó lẹ̀ kí wọ́n máa gbà kó máa lọ Dubai kó máa lọ sí India kó máa lọ sí Milan kó máa lọ sí kó máa bọ̀ kó dẹ̀ lérò pé ó ń èmi ò mọ nǹkan tí mo máa ṣe sí wọn kẹ máa wọ wig kẹ máa kẹ kẹ máa bóra ṣe mọ̀ pé gbogbo wọn náà dẹ̀ ṣe gbogbo àwọn ìyàwó gbogbo àwọn ìyàwó àwọn ọ̀gá wa yà ẹ kí ló fẹ́ kí n ṣe sí it is a wasted generation. Hmm. <sighs> ìfọ̀rọ̀wérọ̀ ni ó yàtọ̀. Eh, mo dẹ̀ mọ̀ pé ó máa yàtọ̀ náà ni mo ṣe múra wa àmọ́ gẹ́gẹ́ fẹ́ olólùfẹ́ wa eh, ibi tá a dé yìí tẹ́mọ̀ pé eh, mo dìídì wọ ọmọ mi jáde ni àwọn nǹkan tó ń yanjú pọ̀ nulẹ̀ àmọ́ ibi la ti máa dúró báyìí wọ́n níwèé tó yẹ pé ó wà níta tó yẹ pé ó kún gidi gan ó ní èyí tó ń ṣe káàkiri yẹ́wọ̀ tí wọ́n ti ń sọ oríṣiríṣi a sì máa sọ̀rọ̀ ń pa kí ni nǹkan tí wọ́n rò ń pọ̀ wọn tí wọ́n ń ṣeré ń sìn gangan gan pápọ̀ obìnrin mi nà kí mi ní fẹ́ kí mọ́mì sọ ń pa yẹn <laughs> ẹ̀yin tẹ́ bá di jórí ìtàgé ní ẹ má gbọ́ yẹn torí mọ̀ pé màámi wọ́n á fún yín ni pé olódo ló pọ̀ nù yín ẹ̀yẹ́ sì wà tá a máa ṣe àmọ́ gẹ́gẹ́ bí tàgbé wá sójà wọlé nǹkan jẹ́ àmú ká mú mi ká jókòó lé yẹn náà ká dì í tó jó tó ọ̀rọ̀ ń bẹ̀ ká dì í mú ká dẹ̀ fi ká mú lò bẹ́ẹ̀ mi ṣe wà ń bí èmi ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tèmi máa mú tó máa jẹ́ káyé tèmi mo dẹ́kun ata wà ń bí náà àmàmù ẹ̀yin tá ara alẹ́ náà káàkiri náà ohun kan tẹ bá rò nǹkan àmàmà ẹ fi síbẹ̀ àá hmm, jẹ́ kí màmá bọ́ ṣe máa rí màmá náà á rí èyí tó bá yẹ kó dá yín lò wọ́n á dá yín lò mami ẹ ṣé mo dúpẹ́ mà ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri pé bí tá a ti máa dúró báyìí rè ń pé àmọ́ láìpẹ́ láì jìnà torí ọlọ́run ò ní pa yín báyìí ẹ sì máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ gbogbo iṣẹ́ wọn yín lágbára ẹ̀ máa jèrè ẹ̀ ń pé a tún máa rí wọn àmọ́ kọjá kàwé wọn kí wọ́n ń pé àárín wọn ń jọ mí báyìí mà. ẹ wa bí oyin o ẹ ṣeun o ẹ kó àròtì o àdúpẹ́dúpẹ́ o ẹ ẹ máa máa gbọ́ wa o tábà ń sọ pé àwọn àgbààgbà àgbààgbà àgbààgbà ni wọ́n wọ́n gbé ayé rẹ̀ wò wọ́n eighty years ẹ̀ bí màmá ṣe rí gbogbo ẹ̀ dùn ọkàn wọn balẹ̀ irú ayé tèmi náà bá pé bí etí fèmi náà ṣe fẹ́ gba ilé lè kí jókòó kátẹ́gùn fẹ́ sí àmì kò ń ṣe pé àmì àṣẹ nìkan mọ̀mọ́ náà ti ní a máa ṣiṣẹ́ débẹ̀ ni ń pé ká mu pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé kò sí nǹkan tó ń bọ̀ lókè sílẹ̀ ògbà. màmá wa láti wà pẹ̀lú látàárọ̀ Eh, ẹ mọ̀ pé àwa èjì rẹ náà máa ń yàtọ̀ ẹ eh, pé táyé lolú ni màmá ẹ̀dẹ̀rí ẹ̀dí bá ṣe fún yín ẹ eh, á yàtọ̀ gidigidi gan inú mi dùn ẹ pé kí ni ẹ kò ní bàjẹ́ pẹ́ fún àmàmà lágbára ọlọ́run ẹ gbogbo iṣẹ́ ọwọ́ yín ẹ jèrè ẹ máa ẹ akígbòrò ló lè fẹ́ aṣẹ́ tẹ ẹ rán wa ẹ̀hún la tún ti jẹ́ pé ètò àgbààgbà yẹn tá à ń bá tì lọ bá màmá wa Mrs Taiwo Ajayi la kò tí ì padà dúpẹ́ lọ Ọlọ́run pé màmá làwà pẹ̀lú màmá tún fún wa ju gbàtẹ̀sọ̀rọ̀pọ̀ àtún máa gbà gan ìṣítí yẹn ó pọ̀ gidigidi ẹ má fi ṣèbínú ẹ jókòó kẹ́dínmú kó wúlò ni gbẹ̀ngà wà ń bí pẹ̀lú mi ń bí pẹ̀lú sunday ayé ọbaṣan ẹ̀gbọ́n wa kan wà ń bí pẹ̀lú wa náà ọ̀gá wa náà ni wọ́n ń bí dop ni wọ́n akin ewitọ́pẹ́ wọn nọ́mbà ṣètò ń bẹ ẹ̀yìn òlẹ̀ ẹ̀ má rí wọn àmọ́ àwa ń rí wọn ń bí adúpẹ́ lọ́wọ́ àtúgbò wọn tọ́wọ́ àgọ́lú màmá ń bí náà wọ́n tẹ́ pé wọ́n tẹ̀ tún ṣiṣẹ́ ta ni ẹ dáwọ́ dúró ẹ ká ni wọ́n ẹ̀ lè yálẹ̀ kọ́kọ́ ń pè kí lọ́n sọ̀gàn ẹ máa dà lọ́wọ́ á dà lágbára ọlọ́run á yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó